ah oh god ó yẹ kí n fi kí wọn sí jẹ ní títì jẹ ní títì máa fi kí wọn sí kí lóògì ó dùn àmì. anybody ló lè jó kábàákà o anybody ló lè jó kábàákà o anybody ló lè jó kábàákà o ẹ̀ẹ́ pàǹgbà oh mi fi very dark man sí also very dark man k1 mo fẹ́ edit k1 yẹn go k1 sí anybody ló lè jó kábàákà o very dark man ṣé kí n sọ sí bẹ́ẹ̀ kí n I'm. sọ̀rọ̀ bóyá mi ní sọ sí wọ́n máa fílẹ̀ ṣùgbọ́n I won't talk about him I won't talk about him let me talk about k1 let me take one kilo on this kì í ṣe kú kì í ṣe àrùn. anybody ló lè jó kábàákà o ẹ ẹ ẹ Àjàní mi kábàákà lọ original number one number one nínú oúnjẹ sí láti rẹ and kill dog má bínú nígbà tí sọ eléyìí lè ní a máa edit how to edit alọ́ba tí mo kọ ìgbò kò rẹ́ta alọ́ba ni mo kọ yìí alọ́ba. bọ́dájú so um, no, okay kidogo kidogo kinkaoja nkokewa lékeleke lékeleke lékeleke lékeleke lékeleke tó fẹ́ ṣe bí ọ̀kín ìyẹn ò lówó aṣọ àrùn líle kì í ṣe orin kíní ni mò ń kọ o orin tí kí lorúkọ ẹ ń gbà yẹn àdìsá aláṣìlá ó di orin àdìsá aláṣìlá tó bá fi ń wọrí platform yẹn bá wa ẹ bá wa ẹ bá wa tẹ lọ́fù àti láìkì ẹ káàbọ̀ a dẹ̀ máa tún sọ̀rọ̀ ọlọ́run níbí lẹ́nìí a máa preach torí bíbélì sọ fún wa pé kọ́mọ rẹ kó ba lè fún ọ nísìnyí kì í ṣe this time around kì í ṣe kọ́ ọmọ rẹ kó ba lè fún ọ nísìnyí kọ́ ọmọ rẹ kó ba lè fún ìgboro nísìnyí. lèkèlèkè lèkèlèkè lèkèlèkè lèkèlèkè lèkèlèkè tó fẹ́ ṣe orin yẹn orin àdìsá aláṣẹlà ní kí wọ́n ṣẹ̀ wá jíkọ nígbà tó di mílíọ̀nù yìí tó máa sọ pé àyẹ̀yẹ̀ yín ọ̀kẹ́ tó ṣèǹjì lèkèlèkè lèkèlèkè lèkèlèkè tó fẹ́ ṣe bí ọ̀kín ìyẹn ò lówó aṣọ àrán nílé fọláṣadé má ti dorìṣà ńlá o fọláṣadé má ti gbọ̀gá àwọn o àdìsá ló kọ òun bó ṣe kọ jẹ́ nǹkan bá àdìsá ṣe kọ lèkèlèkè lèkèlèkè lèkèlèkè lèkèlèkè lèkèlèkè tó fẹ́ ṣe bí ọ̀kín ìyẹn ò lówó aṣọ àrán nílé àdìsá má ti dorìṣà ńlá o kì í ṣọkọ adébùhárí o. Mm má jẹ nǹkan ọmọ bó tẹ̀ sí dárúkọ àdìsá yẹn ó kàn jẹ́ kí n mí kan lẹ̀ ni mo mọ̀ ọkọ o ṣùgbọ́n bó ṣe dárúkọ àdìsá sí yẹn kì í ṣọkọ adébùhárí o lèkèlèkè lèkèlèkè lèkèlèkè lèkèlèkè lèkèlèkè tó fẹ́ ṣe bí ọ̀kín ìyẹn olówó aṣọ àrán nílé àdìsá má ti dorìṣà ńlá o. Eh ọmọ òkìí ṣe kìnìún lókè ló kọ orúkọ ìgbà yẹn ẹni yẹn náà gan tó ń jẹ́ ọmọ gbọ́lá hàn àdìsá náà hmm, àdìsá aláṣẹlà ó má ti gbọ̀gá gbogbo wọn o ẹni tí odò mọ́ forí sọ̀lẹ̀ kí wọn ó bínú kú. aládìsá kọrin tuntun létí aráyé aládìsá kọrin tuntun létí aráyé ẹ̀yin àṣebàjẹ́ ènìyàn ẹ rọra wàsíù ló bá gbígbà yẹn o. <laughs> ẹ wo bọ̀dá alákàrà tó dín tó ń kọ fújì tí ò fẹ́ kẹ́nìbọ̀dì ó kọ mọ́ aládìsá kọrin tuntun létí yàrá ayé ó yá ọlọ́mọge sọ̀díwùkẹ́ ẹ rọra rèdíàǹtì ẹ sọ̀díkẹ̀kẹ́ ẹ rọra rèdíàǹtì ṣìkìṣìkì àyà rẹ kò fi kàn mí o kájọ pàdé o lágbo kan sí bá ọmọ kan sí bá ó o bẹ̀rẹ̀ jó o gẹ́gẹ́ bí àdéhùn rẹ o bẹ̀rẹ̀ jó <laughs> orin yẹn àdìsá aláṣẹlà ló ní ọ̀kín ló ti ń lo ọ̀kín tipẹ́tipẹ́ ẹ bá wa tẹ lọ́fẹ̀ẹ́ bá wa tẹ ṣíà ìbàjẹ́ ènìyàn ò dáṣe olúwa dúró ẹni tó bá fẹ́ kí ìbàjẹ́ ènìyàn kò dáṣe olúwa dúró gbà míì ó máa ń lọ sókè máa ń lọ lẹ̀ ò bọ̀tẹ́ tí ẹ má gbé anybody tó bá tó bá ti bínú sìn má yọ̀nú mọ́ láéláé o torí a máa ṣépè ní kọ̀rọ̀ ó ti yé. mm orin wo ni mo fẹ́ kọ náà orin christian mo fẹ́ kọ orin christian mo fẹ́ kọ orin christian mo fẹ́ kọ ẹ bá mi pe alọ́ba wá orin christian tìta lọ́ba tiẹ̀ ṣe síta náà olórin ni àti ẹ̀rọ orin ẹ̀gbọ́ orin rádàràdà ló ṣàǹgbà kó tó di pé ọmọ wọn kú gan kò lórin kan àgbórin ẹ̀ kankan ẹ jẹ́ akọ ṣé kí orin wo ni mo máa ń láìkì orin làjẹ ni mo máa ń láìkì orin làjẹ ó sì jẹ́ pé ilé àjẹ́ ilẹ̀ àjẹ́ ilẹ̀ àjẹ́ oríwo ní kí n kọ́ ọ jẹ́ nkọrin tó wà láyé má jẹ́ nkọrin bàbá àrà ọ̀gá lọ́ba ni bàbá àrà jẹ́ bàbá àrà yẹn ọ̀gá lọ́ba ni ó ti bá bàbá àrà kọrin rí kò wá sọ nípa bàbá àrà títí dè nísìn a sọ pé kò wá sọ nípa bàbá àrà bóyá accusation ni o bóyá tòótọ́ ni o bóyá òdodo ni kò kọ́ kò sọ ń pa ẹ̀ ó ní wọ́n ní kí n kọ òun. wọ́n ní ká mógo mi kúrò lọ́nà o kógo tí wọ́n nìkan lè wà lókè o hmm. àwọn tó ń mógo pọ̀ nàìjíríà o hmm, wọ́n dẹ̀ pọ̀ nínú àwọn indọ́sì tó ń kọrin yẹn bí àwọn muslim àwọn christian àwọn muslim ò ṣe bẹ́ẹ̀ yẹn ń kọrin wọ́n ní ká mógo mi kúrò lọ́nà àwọn christian àti àwọn kèfèrí ló máa ń kọrin àwọn fújì ẹ bẹ́ẹ̀ ni bàbá yìí náà kọ pé wọ́n ní ká mógo mi kúrò lọ́nà o muslim ní lesser problem than christian kò ń ṣe rọ christian ni wá ṣùgbọ́n <laughs> kógo tí wọ́n nìkan lè wà lókè o hmm, ṣó possible ni orin yẹn kọ́ mo fẹ́ kọ́ but ẹni tó kọrin yẹn náà orin orin tí ẹni yẹn kọ tí mo like tí mo like ó ní orin gan kọ tí mo like Prince Debo torí ọmọ balẹ̀ mi Prince làwọn náà dẹ̀ ń jẹ́ wọ́n ní Prince Debo so wọ́n máa wá láti ilé ọba nìyẹn ń bọ̀ ná bàbá Mohbad orin orin ó yẹ wọ́n flag show yìí ẹ máa flag ẹ lọ no problem àní kọ kí wọ̀ níbí ó kéjẹ́ ní ti ẹ̀kọ́ máa máa kọ́ lọ máa máa fi orin àjàsà Christian sí láàrin but sì wọ́n bọ̀ ná ó ní wo ni kí n kọ òun Bọ́lá ó ní wo ni kí n kọ èmi ló kàn èmi ló kàn tèmi ládé ẹ ẹ má pressurize mi ẹ má terrorize mi orí mi sí tí wọ́n gbà tí wọ́n jí tí wọ́n jí gbé lọ <laughs> tèmi ládé kọ tèmi ládé ẹ ẹ má pressurize mi ẹ má terrorize mi. Mm mo ń bọ̀ àbí kí n kọ Basiratu Àlàkẹ́ ni <laughs> àwọn tó máa ń jẹ́ Basira irọ́ máa ń pọ̀ lọ́rọ̀ wọn wọ́n máa ń sọ̀pọ̀tì evil kọ́ máa sọ̀pọ̀tì evil kò sí evil ni wọ́n máa ń sọ̀pọ̀tì lọ́jọ́ tí wọ́n ti dáyé evil yìí ni evil yìí ni tí ẹ bá dẹ̀ ti ń sọ̀pọ̀tì evil hmm. orílẹ̀-èdè táwọn tó bá ti ń sọ̀pọ̀tì evil bá pọ̀ sí bẹ́ẹ̀ yẹn lọ́nìkan ló máa gbà wá ẹ jẹ́ go straight to the point wọ́n ní má kọrin mm-hmm. wọ́n ní má kọrin. Mm-hmm. Heavenly Father, Bola Folashade, say thank you. I worship you, Lord, because you are God, nobody like you. From east to west, north to south, that be the exalted, be glorified forever. And in Jesus' name, I cover myself, my daughter, blood of Jesus. All my people, blood of Jesus Christ. <laughs> Ọlọ́run ẹ ṣé gan ni mo fi yìn fún yín mo fògo fún yín mo fọlá fún yín mo fi ọpẹ́ fún yín ọba tó dá ayé ọba tó dá ọ̀run ọba tó ṣe gbogbo nínú ohun gbogbo ọba tí a máa ń pè lájò tó máa ń jẹ́ nínú ilé ọlọ́run mo dúpẹ́ fún yín o látọjọ́ tí mo ti dé Canada tí mi ò bá kúkú lọ bí iṣẹ́ mò ń gbọ́mọ mi lọ bí iṣẹ́ mo mú gbé lọ sí school mo ń gbé padà anyway tó bá fẹ́ lọ tí má ti wà nílé má gbé lọ má gbé padà ọlọ́run ẹ̀ṣẹ́ ilé ṣe kí n ṣe nìyàn ẹ jẹ́ kí n fọmọ mi lẹ̀ sílé rí lọ dóko lọ dóranù lọ ṣèrànù lọ ṣòṣì bí ẹran oníwo ọlọ́run ẹ̀ṣẹ́ gan ni mo yìn lógo mojúbà rẹ bàbá ẹ̀ṣẹ́ o gbogbo àwọn tó sì ń ṣòṣì tó ń ṣèrànù náà mo dúpẹ́ fún yín láyé wọn náà nítorí pé bó ṣe wù yín lẹ ṣe máa ń ṣọlá yín bẹ́ẹ̀ ni you give according to your spirit oníkálukú ẹ̀yin náà lẹ pín gbogbo agbára ẹ̀yin lẹ pín o tẹ́ ń pín ẹ ṣe mistake rí o ẹ ṣe fún ètò ẹpín sílé mi fún ètò ẹpín sọ́dọ̀ mi fún o tẹ́ ṣe fún mi Ọlọ́run ẹ ṣe gan ni ayìn lógo aṣeyín lọ́ba àwọn èèyàn tẹ̀ máa ń kàn wá nígbà mìíràn wọ́n ló go through problem ìyálàyà gbogbo wọn ò lè go through problem yẹn nítorí pé ẹni tá a bá tiẹ̀ ń go through problem tá a bá lanu náà kọjá ẹ ó pẹ̀lú wa iná náà ò ní jó wa tá a bá lanu omi kọjá ẹ ó pẹ̀lú wa omi náà kì yóò gbé wa lọ ọlọ́run a fún yín nítorí ọ̀pọ̀lọpọ̀ tí wọn ò lè lákọjá torí pé kò dúró tì wọn ni torí pé tó bá kó sínú ná inú ajó wọn tó bá kó sínú odò odò á gbé wọn lọ ọlọ́run ẹ ṣe gan ni wọn ò tiẹ̀ lè dúró lórí òtítọ́ wọn ò lè dúró lórí òdodo kì í ṣe agbára èmi náà orí ọ̀fẹ́ yín la rí gbà ẹ̀yin gangan lẹ̀ ń gbẹ́nu mi ọlọ́run ẹ ṣé gan ni bàbá ẹ ṣé o ọba tó dá ara rẹ̀ tán tó sì dá orogún mọ́ ara rẹ̀ I worship you I give you praise I give you honor I give you adoration Be thou exalted. Be glorified forever. I cover myself, blood of Jesus, my daughter, blood of Jesus, and all my well wishes all over the world with the blood of Jesus Christ. No weapon fashioned against us shall prosper. Gbogbo gadi òkùnkùn pátápátá Olúwa fọ́ dànù. Gbogbo ìpàdé òkùnkùn tí a pè lórí èmi, lórí ọmọ mi, lori àwọn olólùfẹ́ mi, gbogbo ìpàdé náà ọ̀run rán ikú sáàrin ìpàdé náà lórúkọ jésù ó lọ́ fi kú tú ibẹ̀ ká lórúkọ jésù bẹ́ẹ̀ ló máa rí onípadà mo fẹ́ wí lónìí bá mi wí mo fẹ́ sọ bá mi sọ mo fẹ́ pàṣẹ nǹkan láyé olúwa fìdí rẹ̀ múlẹ̀ lọ́run bẹ́ẹ̀ ló máa rí nínú ayé àti lọ́run bẹ́ẹ̀ ló máa rí kò ní padà jésù agbára wa amen. I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Gbogbo àwọn tó máa wá sí orí ètò yìí, etí ìgbọ́, àyàgbà ṣe, bá mi fi fún wọn. Ẹyin oyin tá a bá sọ tòótọ́ bá gbá nírọ́ la pa. Tó bá jẹ́ tòótọ́ là ń sọ, tó bá sì dẹ́ni dẹ́nìkan sọ pé irọ́ ń pa kọlọ́run jọ bá wa ṣèdájọ́ gbígbóná fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò ní padà thank you father we worship you lord in jesus powerful name we pray amen. ẹ káàbọ̀ síbí today is a moderation day yes ẹnìkan ló wà ní bíbá nsìn today is a moderation day kò yẹ yí báyẹn kò sí wàhálà ó ti yẹ yín kò sí problem there is no problem of today is moderation day alright so a lot i mean somebody on the social media on the youtube send me message and said um, Bola, Auto Bola, you are supporting Wumi. Come out with your full shares. I'm not afraid of anybody. Who is Wumi? If I want, who is anybody if I want to support Wumi? But I don't support evil. Never in my life. I will never support evil. And up to date, we have not proved her as evil. Okay? So until the government of Nigeria and the police prove her as a bad person, You understand me? So some of you on the social media, you have your mouth to ranty and you have your mouth, you have your your your your mouth to say whatever you like, okay? And whatever you say on the social media, at times is not a eh, um what do they call it? Whatever you say on the social media, oh, whatever you say on the social media is not at times it's not the final say because we are not part of the government that I mean the police that decide, okay? So ìyẹn nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ <laughs> so you are welcome once again uh, today is a moderation day ẹ káàbọ̀ síbí ẹ lè bá a ṣe ẹ̀kan lè gbọ́ so we are not supporting Wunmi i'm not afraid of any bagger if i want to support Wunmi who is going to support who is going to ta ló máa dín mi lọ́wọ́ ẹ má bínú. <laughs> fita máa ń daṣá mi ò lo fita tó bá pè mo lo fita máa mo rí àwọn fita picture mi kan filter picture yẹn mo kàn láìkí filter tí mo lò ń gbà ni o so ti yẹ mẹ́rin ó dẹ̀ jẹ́ mi àtọmọ mo ṣí ẹ̀ sókè ó ti ẹ̀ kọrin kéwà mama tó torí ẹ̀ so pé wọ́n ní sọ̀rọ̀ ẹ̀ mọ́ ah, hmm. you see the back of this orange Me need me wa me? ò ṣe ewé àti gbò lónìí So ti yẹ mẹ́rin there not many things you can do with this thing because vitamin C ni kìíní all right it's good for your skin it's good to, the, even the oil the emakwe ororo wa òróró wà it's good for your skin okay kò ṣe kí ara máa bó o kẹ máa ara ni wọ́n sọ pé ara o okay so I will quick, go quickly I mean go quickly to this eh, ẹ má màá mu ọsàn mi i'm not used to eating again let me go quickly to this platform i mean to this message so moderation time no problem so ẹ káàbọ̀ sí orí ètò yìí um, ẹ rí pé mo ṣí ẹ mi i mean orogun adedigba. that's ìyàwó alọba and yesterday when i said they should not cause children again a lot of people say oh she's supporting Wunmi she supporting set àwọn Wùmí set wo ni ìwọ wà set wo ni ìwọ wà set wo ló wà ẹni tí ò bá nírú èèyàn tí ò bá nírú aṣọ kò lè kò lè mọ iye ẹ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ẹni tí ò bá nírú aṣọ kò lè mọ iye ẹ ẹni tí ò bá ti nírú aṣọ kò lè mọ iye ẹ you understand me I will never never support Wumi if he's the one that kill if she's the one that kill Mohbad okay I said they should stop talking about she should stop cursing náà lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa fídíò tí mo gbé wáyé àmì fídíò evidence ni mi ò mọ nǹkan tó máa ń wọn á ní kó má gbé fóònù sókè èmi gbé fóònù mi sókè yádùnú mi ò rí nínú òfin Facebook. Mm. I'm coming. ó di lọ́jọ́ ṣe rí fídíò yìí. ẹ máa gbọ́ irọ́ burúkú tí ó máa pa o. ṣé o ti ní ṣe rí fídíò yẹn bí mo ṣe ṣiṣẹ́ ní ọlọ́run ò ní jẹ́ kí n ẹlẹ́dàá ṣẹ̀dá kò ní jẹ́ kí n mọ ẹni tó sọ̀rọ̀ yẹn àwọn tó sọ̀rọ̀ yẹn wọ́n ti ní experience ẹni tó kú wé òkú sọ́wọ́ wọn àbí after some time bó ṣe kú àti ráwọn òkú tó kú rí ṣó ti yẹ yín ẹ̀yàn many times àti rí ẹnìkan ìyá arúgbó kan ti kú lójú mi rí tó jẹ́ pé ó sì ń ṣèṣùkè ká tó débẹ̀ olójú mi ó wá give up àwọn èrò pọ̀ ń bẹ̀ so báwọn èèyàn bá tó bá kú but mo ti gbọ́ àwọn èèyàn tó ti ní ẹ̀kántà dáadáa tó máa lọ ń ẹ̀bámu òkú sọ ma ní wọ́n máa ń ra òrí wọ́n máa ra òrí wọ́n náà wọ́n fi máa lọ wó ara òkú yẹn tó bá ti fẹ́ pé àwọn fẹ́ tó máa ti fẹ́ wẹ̀ fún àbí tó ti fẹ́ gbé torí wọ́n náà máa steve òkú yẹn wọ́n náà máa steve to bá ti kú ṣe ti yé bẹ́ẹ̀. ẹ wá gbọ́n nǹkan tí ẹni yìí sọ just like bí ìyá Mohbad ṣe sọ ipe Mohbad ò tí ì kú ìyẹn mi pé wọ́n ṣe ọrùn ẹ̀ ìyàwó bàbá Mohbad tó ṣe tó ń sọ̀rọ̀ nígbà yẹn kẹ́ máa gbọ́ ọ beginning of this issue kò sí kankan nínú wọn wọ́n ti agree all of them agree together that there's no case ṣó ti ẹyin Baba Mohbad ó agree pẹ̀lú gbogbo wọn àwọn tó wá di ẹni tó ń takò lónìí yẹn tí ìyá Wùmí náà ń takò òun náà they both agree in fact wọ́n ní wọ́n jọjọ dé ibi òkú ọmọ wọn yẹn ni ìyẹn bàbá Mohbad àti ìyá Mohbad bàbá Mohbad àti ìyá Mohbad wọ́n náà jọjọ dé ibi òkú ọmọ wọn yẹn ni wọ́n dẹ̀ jọ agree ìgbà tán fẹ́ lọ gbé ọmọ yẹn lọ mọ́ṣúárì àwọn boys tí wọ́n ló wà nínú ilé yẹn gbogbo pátápátá ni wọ́n jọjọ lọ including Wùmí wọ́n nígbà kan gbé lọ sí mọ́ṣúárì ní ọ̀nà Kòròdú bí nǹkan kan wọ́n ní wọ́n jọjọ wà ń bẹ̀ ni to tell you that all of them wọ́n wà nínú agreement they are all wọ́n ti accept faith wọn there was no fight at that moment. according to ya Mohbad tó ń sọ báyìí jágbajàgba ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun lọ sórí òkè for days kó tó di pé wọ́n wá sọ pé bóyá òun ti kú kó tó di pé wọ́n wá gbé jáde mi ò sọ pé Wùmí kọ́ ló pa o and never in my life I will never support Wùmí ẹni tó bá pààyàn àti kó tiẹ̀ ti sọ̀rọ̀ and again mi lè force ẹni torí pé ó wà Nàìjíríà láti má sọ nǹkan tójú ẹ̀ rí it takes the grace of God because ó ti múlẹ̀ Wùmí ti bá wọn jẹ Wùmí dẹ̀ ti bá àwọn people yìí ó ti bá wọn mu a lot of stories ló wà behind it but kì í ṣe pé mo fẹ́ máa analyze Mohbad case o but mo wá ń béèrè lọ́wọ́ yín ẹ̀yin tí ẹ ń ṣépè fún ìyá Mohbad ẹ̀yin tí ẹ ń ṣépè fún Liam ìlérí olúwa tó kù kí ló dé tẹ́ ẹ̀ ṣépè fún ìyàwó bàbá Mohbad eléyìí ò ń ṣe fún fídíò ó níbi tí ìyàwó bàbá Mohbad ti sọ wípé ẹ lọ bèrè ikú tó pa ìyàwó ẹ̀ ni ẹ ń gbọ́ ẹ tó pa ìyàwó ẹ̀ ni kò jẹ́ kó tọ́jú bàbá ẹ̀ kò jẹ́ kó ṣe nǹkan kan kí ló fún yín ní àìjẹ́ ìpè ọwọ́ woman yẹn ipò owó ẹ̀ mọ́ this is not the full video tẹ bá wo full video yẹn ìgbà tó ń query bàbá alọ́ba ìpè tó ń query Mr. Joseph pé kí ló dé why do you kill I mean why do you bury the, the boy he's been killed he's been suspicious that the boy was he, he was not sick before and he just died suddenly like that why don't we bury us quickly So ò dẹ̀ show í ṣe òkú mùsùlùmí bóyá ó fẹ̀ǹtì ni o bóyá ó lè fi sílẹ̀ tó o ok ó ní instead of kí alọ́ba máa ṣàlàyé wúmà yẹn bí alọ́ba ṣe ń ni wúmà yẹn náà ni bàbá ni wúmà yẹn náà ń ṣàlàyé then sorrow with bitterness What you máa rí nínú ẹ̀ wípé kàkà kékun má jẹ ṣèṣe ó rí threats ẹ̀ ń gbọ́ ó rí Mohbad bíi threat ó rí Mohbad ló wà láyé tó dẹ̀ lówó tó dẹ̀ make owó tó dẹ̀ mẹ́kó tó máa make owó tó wá rí bí apàṣẹ tó jẹ́ pé easily ó fẹ́ control bàbá ẹ̀ padà sọ́dọ̀ ìyá ẹ̀ tó dẹ̀ rí bí pé òun máa ní problem kò dẹ̀ fọ́rogún and is jealous lórí ọmọ tí ò tọ́jú tí ò ń ṣèwọ́ lóbi tó ti dàgbà bẹ́yẹn you have no say you have no right to even talk about finance yẹn ọmọ tí ò ń ṣọmọ ẹ ọmọ orogún ẹ senior wife ló bí kò ń ṣe ìwọ ló bí ọmọ náà and you are coming out to to explain to show your bitterness over the owó tí ọmọ yẹn make what, what are you telling me ipe ẹ ń ṣépè fún ìyá Mohbad pé ẹ kò tètè ṣàlàyé ìyá Mohbad mi ò sọ mi ò support òun náà lọ títí o but ìyá sí obìnrin torí òun kọ́ ló pọ̀ ọmọ ẹ̀ ó lè wà careless ó lè wà stupid and jẹ́ kí n sọ fún ẹ ẹni tí Ṣàngó bá tojú ẹ̀ wọlé kò ń bọ́ bá kò so in tí ìyá Mohbad àwọn tó bá ń sọ fún wọn gbogbo kọ́lẹ́jì tó ní tó fi ń sọ̀rọ̀ jáde yẹn it take a grace of God àwọn tó ń bá wọn fà yẹn wọn bí wọn rere kan sọ̀rọ̀ tí ìbá jẹ́ pé ayé ti di ayé ìjọba Tinubu tí a dẹ̀ ń sọ pé wọn ò ní gbà kí wọn ò ní pé jẹ́ nǹkan rí hmm ọmọ náà là bàbá wọn bàbá no má jẹ́ n sọ̀rọ̀ bẹ́ẹ̀ má jẹ́ n sọ̀rọ̀ because i don't want to be i don't want anybody to see me like insult okay ìjọba tí a wà yìí wọn ò ní ṣe náà wọn ò lè kò lè rather i mean táwọn kan máa rí crime tó máa wave ẹ kò lè happen níjọba ilé i tell you torí ẹ tó bá ń sọ̀rọ̀ tó bá ń yan talk tó bá ń dam talk tó bá bìrì pé àwọn kan ń support ẹ láti máa fi lo go for the government wo they will go under Will go. everybody ni wọ́n ń ṣọ́ èmi mo ti parí exam tèmi èmi parí exam mi both home and abroad ẹ̀yin tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ rò pé ẹ fẹ́ máa kan just like ẹ wo bí dákùmá ẹ wọ́n rò bóyá kí lorúkọ bàbá ẹ tó tó díkà àbáwọn nǹkan tán ló report ẹ irọ́ ni ó ti step into toes ó ti ṣe àwọn nǹkan kan tó ti ń gó kó ti cross boundary wọ́n máa filẹ̀ bọ́ gbogbo fóònù ẹ ti wà hack gbogbo tó dẹ̀ ti ṣe àtàwọn tó ti pè àtàwọn tó ń fún àwọn iṣẹ́ kan tó yẹ pé ó ti go beyond boundary tí tí blogger lè ṣe you don't know it but I don't need to tell you I don't need to put my mouth and I'm not going to speak for anybody but wọ́n máa fi sílẹ̀ but fóònù ẹ̀ máa wà ó máa wà track it's going to be ó máa àkájẹ ó máa wà ókè but kó má ṣáà ṣe nǹkan burúkú ni kó dẹ̀ méṣọ pé gbogbo àwọn èèyàn tó náà ń wá nàìjíríà tó ń ṣe burúkú tó ń dààmú nàìjíríà systematically wọn ò sí nínú líìsì àwọn tó ń gbéṣẹ́ fún So ti yé that's nǹkan tó lè save tó máa save ẹ̀ ó but pé wọn ò lè ṣe nǹkan kan wọn ò lè pa torí pé kò tí declare ẹ̀ kó jáde kó ní crowd tó pọ̀ pé okay òun fẹ́ wait war against government you don't wait war against government you understand me and you don't believe because um, o jẹ́ blogging or blogger then you want to be fẹ́ my kọjá boundary everybody has limits and when you find favour you don't use misuse your favour okay àní nǹkan tí wọ́n dẹ̀ sọ fún mi dúró náà mò ń bọ̀ ká tó continue mò ń bọ̀ mo kò fẹ́ sọ fún yín pé wà bàbá eléka ó dẹ̀ wà ó dẹ̀ wà nínú àlìkran ó ti yé let me open proverb for you mò ń bọ̀ náà i am adikomo mò ń bọ̀ mò ń bọ̀ ìyàwó ìyàwó ìyálé bàbá Mohbad ìyàwó bàbá Mohbad orogún adédìgbà mò ń bọ̀ o. jẹ́ continue Proverbs twenty nine verse eleven mo ń bọ̀. má jẹ́ dark man jẹ́ máa sọ̀rọ̀ lédè lọ. the full video ní interview Woman is Shaka shaka shaka shaka shaka shaka shaka. everybody wà in accord mama Primeboy o ti kí Oríwùmí ó lọ kínú mọ́tò everybody bàbá Mohbad náà sọ ní pé ẹ ìjà tó ṣẹlẹ̀ kò ń ṣe ìjà tó le náà àmì ìjà yẹn àpá àyà yẹn náà sọ pé ó ti gba nìkan ló ti gun nìkan kan bàbá Mohbad sọ pẹ̀lẹ́nu ẹ̀ ní fún fídíò ẹ lọ wá fídíò yẹn kẹ́ wò ó ní ẹ ṣùgbọ́n wọ́n ti máa ń ṣeré tipẹ́ childhood friends ẹ ní kò ń ṣe nǹkan tó ṣe nǹkan tó ẹjọ́ tí wọ́n rò ní bìgínní tí bàbá Mohbad náà rò ẹ máa gbọ́ o wọ́n ní wọ́n wá wọ́n come to conclusion ó ti yé wọ́n ti gba kádàrá wọn torí nísìnyí tí àwọn èèyàn wá ń hámà tó dẹ̀ ń ṣépè fún àwọn kò mí ò sọ pé wọn ò ṣe mistake including alọba tó bá ní kán máa sọ̀rọ̀ wọn á ṣépè fún bàjẹ́bàjẹ́ èmi kọ́kọ́ rí ní bìgínì tó kàn lọ gbogbo fídíò tí wọ́n ti ṣe mọ̀ pé téèyàn bá láìkè èèyàn tó dẹ̀ ń support èèyàn ní tó bá kọ́kọ́ ń ṣe tí ò dá nígbà mi ó lè má kọ́kọ́ rí ó lè má dàbí kó kàn máa wò pé bóyá lifestyle ẹ̀ ó kàn máa fẹ́ máa wéèvẹ̀ forget about it because téèyàn bá ti ń fẹ́ràn èèyàn kò kí ń rábùkù ẹ̀ irọ́ ni kì í ṣe these days tó bá ń fẹ́ràn èèyàn try tó bá ṣe nǹkan tí ò dáa tó bá jọ́ mọ gan ni kọ́ bẹ́ẹ̀ kó tó di pé ó di problem fún ẹ ó ní kọ́mọ rẹ ní ọ̀nà ní ẹ̀mí kó ba lè fún ọ ní ìsinmi kò ń ṣe kọ́mọ rẹ kó ba lè fún ọ ní ìsinmi nísìnyí o kọ́ ọmọ rẹ kó ba lè fún ìlú àti orílẹ̀-èdè àti gbogbo àwọn ènìyàn ìlú ní ìsinmi àwọn ọmọ tí wọn ò bí tí wọn ò kọ́ ẹ́ tí wọn ò kọ́ yẹn ọmọ mi ò lè ṣe òṣì bí ẹran oníwò èyí tó ṣe fún mi gan èyí tó jẹ́ ọkùnrin òun ni mò ń sọ yẹn I don't give a damn to any bullshit torí pé mi ò fún mi ò fún màmá mi gan ní trouble are you getting me? ní ìgbà tí mo sọ pé wọ́n kó bá mi wọ́n kó mi sí problem tó bá jẹ́ pé ṣe ni mo lọ ń ṣe kíní yẹn it's possible my mummy mi ìnáwó iṣẹ́ ti yé mẹ́yẹn so ànígbà yẹn gan kò sẹ́ni tó gbà mí ọlọ́run nìkan ló gbà mí so wàá kọ́ mọ̀ rẹ kó ba lè fún ọ ní ìsinmi now let's continue woman yẹn sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ àwọn kan tí wàá sọ fún mi pé mo sọ pé kí ló dé tí ò ní account ẹ jọ èmi náà béèrè lọ́wọ́ bàbá Mohbad mo béèrè lọ́wọ́ Mubad ò lè dá wa lóhùn mọ́ ṣé bàbá Mohbad ṣe mọ̀ pé ṣé bàbá Mohbad ò mọ̀ pọ́mọ ò lákàǹtì ṣé bàbá Mohbad ṣé kò mọ̀ pọ́mọ òun ò ni ò ní bèrè lọ́wọ́ ìyá ẹ̀ torí òun ó wà nínú láìfọ ọmọ ẹ̀ two four seven títí ó fi kú wọ́n ní ìyá ẹ̀ ó time tó wá tó rí zoom padà ó vacate ó lọ fọ́lìdè ńgbà kan gbà tó wáyá táyé ọmọ bẹ̀rẹ̀ sí ìdáwọ́n ló padà wá àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀dọ̀ ọmọ ló lọ wá ṣé ọmọ yẹn bàbá Mohbad ò mọ̀ pé ọmọ yẹn ò ní àkáǹtì ṣé illiterate lọmọ yẹn kò mọ̀ wake up mọ́kà ni ẹni tí ò mọ̀ wake up mo lọ́mọdọ̀ tí ò mọ̀ wake up kò lè sign lásán ó máa ń tẹ̀ ká báyìí ọmọ Ìbàdàn ni wọ́n máa ń pè ń bọ́lá etí kí lórúkọ orúkọ ọmọ ọ̀dọ̀ mi yìí o mo lọ́mọ yẹn nínú gọ́ọ̀mẹ̀ college ni ó ti bá mi ṣiṣẹ́ gbà yẹn ṣe ti yẹn ó gbé lọ́dọ̀ mi gbà yẹn ọmọ yẹn kò mọ̀ kankan kọ kò mọ̀ kà mo ti gba àwọn ọ̀dọ́ tó pọ̀ àwọn wọn kò mọ nǹkan kan kò mọ kà kò mọ nǹkan kan kò mọ abc kò mọ one two three mo tún gba ọmọ ìgbìrà kan kò mọ anything yàtọ̀ sí kò ṣe wọn àwọn oyin àti àkọrọ̀ wá dà yìí ó ní àkáǹtì àwọn tí mò ń sọ yìí wọ́n open àkáǹtì lẹ́yìn mi azin èyí tó jẹ́ ìjọba ìgbìrà mi ti sọ story rí ó ní àkáǹtì ní first bank ní ìgbà tẹ́mi máa ń kó owó sí àkáǹtì prince nígbà tí máa ń kó owó sí àkáǹtì prince lẹ́kọ̀ọ́ àmì ní ẹ̀pẹ́ tẹ́mi ò tí ì lákáǹtì mo lákáǹtì lẹ́kọ̀ọ́ bọ̀ nígbà tí mo wà lẹ́pẹ́ àkáǹtì ẹ̀ tí máa fẹ́ kó sí báyìí àkáǹtì ẹ̀ mo kó sí nígbà tí mo ń lo àkáǹtì prince ọmọ ọ̀dọ̀ mi ọmọ ọ̀dọ̀ mi ó ní àkáǹtì ó sèvè owó tó pọ̀ sí àkáǹtì kò mọ́kọ kò mọ́kà tó bá dé bank tó bá fẹ́ assistance wọ́n máa help ẹ and again mo rí fídíò fi ẹ kéwọ nìkan kéwọ ní pé ẹ sọ fáwọn ọmọ kan tó wá látoko kọlọmọ kìlọ̀ fọ́mọ ẹ o kọlọmọ kìlọ̀ fọ́mọ ẹ o àwọn olówó látoko kéwọ àwọn olówó látoko ṣé máa yẹn ni man tí ó bá ẹ ṣiṣẹ́ yẹn ìlú tó ń lù àti gbogbo iṣẹ́ tó ń ṣe iṣẹ́ fújì oko ló ti bẹ̀rẹ̀ gbogbo ìlú yẹn bí òsoko kò sílù kò sí olórí kò sí kò sí gbogbo nǹkan tó ń lù tó ń fi ṣiṣẹ́ yẹn kò sí and again má bínú o mi ò bá gbàlagbà ọlọ́run dẹ̀ni jẹ́ n bá gbàlagbà ìlú bo ni mọ́mí yẹn ti wá kì í ṣe èkìtì ni ṣé ló ti wá ni ṣé ni mọ́mí yẹn ti wá ni kì í ṣe ìkọ̀lé èkìtì àbí ìlú péjú èkìtì kọ́ ni mọ́mí ni àlìmọ́ màmá yà àlìmọ́ tìṣàdíyà kì í ṣe ọmọ ìlú péjú èkìtì ni mo rí fídíò yẹn tó tàgẹ̀ kọ́lọ́mọ́ kìlọ̀ fọmọ ẹ̀ kí ló fẹ́ ṣe ṣọlẹ̀ tó bá pàrọ̀ ṣọlẹ̀ jẹ́ ní gbogbo àwọn tẹ̀ ti paṣẹ lè sọ pé ìlẹ̀ pa ni ẹni tó lòun fẹ́ ẹnì kan ò lè kọjú ìjà ti ẹnu ẹlẹ́wà yẹn ẹ máa tó máa tó yín ti ta ló lòun fẹ́ tán kọjú ìjà sí Wasiu Ayinde tí n bá gbé késẹ̀ ẹ̀sẹ̀ kan sókè ibi tí mo ti kọrin yẹn tí mo dẹ̀ ti jó kò mí pé bóyá mo láìkẹ́ o kò dẹ̀ mí pé bóyá mo mi ò bá ẹ̀ o bọ̀ mi ì lè yọnu sí ẹ̀ mi ò lè yọnu sí ẹ ó ti ṣe kàjìnà ìkàdé ní ẹ̀fọ́rí anyway ọ̀rẹ́ àti ìdèbí ọ̀rẹ́ ìyá Mohbad èmi orogún ìyá Mohbad for tó dáwọn bá ti tó bá ti love àwọn èèyàn blindly when they love blindly when they love blindly anything evil tẹ́ni yẹn bá ń ṣe wọn ò ní rí ìyàwó bàbá Mohbad kí ló fún ní ọdá city láti máa condemn ọmọ orogún ẹ̀ ẹni tó ọmọ yẹn senior ọmọ ẹ̀ kò ní right láti bá sọ̀rọ̀ anyhow ọmọ yẹn kì í ṣe ten years ló wà kí bàbá Mohbad tó kó tó wá fẹ́ òun kí ló fún ní right láti condemn bẹ́ẹ̀ yẹn obìnrin yẹn ó yẹ kó query ẹ̀ náà ok wọn ló yẹ kó query gbogbo wọn ló ní ló yẹ kó query papọ̀ all of them they cover everything inú wọn dùn ni wọn jubilate wọn celebrate àwọn family yẹn wípé Mohbad kú ìyàwó bàbá Mohbad ìtumọ̀ nǹkan tó ṣe ní ọjọ́ tó ń sọ̀rọ̀ yẹn ìtumọ̀ ẹni bàbá Mohbad náà lọ́jọ́ tọmọ ẹ̀kú yẹn in tó sọ̀rọ̀ tó sọ jáde bí ìpon jubilé tinú ẹ̀dùn ni pé ìgbà tí òkú kí ló ṣe ìgbà tí òkú kí ló ṣe that is meaning ó dẹ̀ ti ń lọ sílé bàbá Mohbad bàbá Mohbad ti ń lọ sílé bẹ̀yẹn ẹ̀gbọ́n ni tí bàyá Mohbad sọ pé nílé ọmọ òun yẹn àti bàbá Mohbad wọ́n máa wà nílé Mohbad gbogbo wọn kúrò ní weekend ni Saturday tí ìyá Mohbad kúrò ńbẹ̀ ni bàbá Mohbad náà kúrò ńbẹ̀ wọn ò dẹ̀ gbé ìyàwó tí bí yẹn wọn ò gbé wá bẹ̀ of course ó ti mọ̀ pé ìyá Mohbad wà ńbẹ̀ then gbogbo nǹkan tó bá lè ṣe náà ni kí Mohbad lè kú káyé Mohbad lè bàjẹ́ lọ́mọ máa ṣe kí lẹ́yìn ṣe pè fún ìyá obìnrin yẹn fún tẹ́ ń ṣe pè fún ìyá Mohbad ní ojoojúmọ́ ìgbà tó padà wá o ló wá ba yé ẹ̀jẹ̀ o ìgbà tó padà wá o ló kó bá lọ́ọ̀kì wá o why you guys tí ẹ máa fi ń wò ó gbogbo èèyàn ìyá Mohbad mo ti gé mo ti ṣépè fún rí bàbá Mohbad mo ti mo ọjọ́ nígbà tí èmi ni mo kọ́ mo mi ì sọ pé mi mo kọ́kọ́ àwọn èèyàn èmi mo ń gbà tí mo sọ̀rọ̀ jáde pé why tí bàbá Mohbad fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó fi kàn dé mọ́mọ́ ẹ̀ mo ti rí mo ti rí flop nínú gbogbo interview tí bàbá Mohbad ṣe gbogbo ọ̀rọ̀ bó ṣe complain níjọ́ yẹn mo ti rí pé this person nígbà tán wá sọ pé wọ́n sanwó kan sákàǹtì ẹ̀ before the time I was like what I first of all believe it nígbà tí tẹ́ni ọmọ ológun gbé jáde ipe bó ṣe sọ̀rọ̀ yẹn pé ẹ̀hẹ́ tán bá fọwọ́ lọ after all five hundred thousand owó àkáǹtì orí wọ́n wá ọ̀rọ̀ tó sọ ń dọ̀ yẹn pé five hundred thousand owó àkáǹtì orí ló dín dín nígbà tán wá ní wọ́n fún four million bá mo wá ní ẹ̀ẹ́ so wá gba four million ọmọ ẹ̀wọ̀n ọgbà tó wà láyé kò fún ẹ ní five hundred thousand odidi so ẹnìkan wá ó find ẹni four million wá ní kó kú àbí kò ní kú i interpret it like that ẹ lọ wo àwọn fídíò tí mo ti ṣe nígbà tí mo bá ti ṣẹ̀ṣẹ̀ kú i said it kò ṣe pé bóyá mo ti ṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ ìyàwó ẹ̀ yí ọ̀rọ̀ tó dẹ̀ sọ ó wà very very bad mi ò support wò mí o bọ̀ mo kàn sọ pé kí ló dé tẹ́ fi gbé tẹ́ fi ń protect bàbá wò bàbá Mohbad ṣe ń protect ìyá ìyàwó tó bí ọmọ fún ìyàwó tiẹ̀ To wà nílé ẹ̀ bye. báyìí tó dẹ̀ bí ọmọ fún tí ó jẹ́ pé ìyá Wùmí wọ́n wá ń dojú ìjà kọ́ nìkan wípé ó support Wùmí ìyá Wùmí lè má sí mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín àbí kí ìyá Wùmí dẹ̀ wò pé òkè àwọn ọmọ òun tó kù yẹn náà wọ́n tún wà involve bàbá àwọn àbúrò òun tún involve mi ò sọ pé kán má involve kán má ṣe kí ni kán má investigate wọn o ya ti yá Mohbad gan lọ sọ́dọ̀ TBC mo rí pé mo rí pé òní fẹ́ lọ sọ́dọ̀ Brekete òní fẹ́ lọ sọ́dọ̀ Brekete ó lè lọ sọ́dọ̀ TBC toro rò baba bàbá Tinubu níjọ́ yẹn President Tinubu kan help ẹ o lè lọ sí TVC explain to them they will protect you yes nothing will happen to you and kò sí anybody wọn kò lè máa halẹ̀ lórí fóònù lórí Facebook mọ́ ẹ kò sí nǹkan kan tó máa ṣe fún ẹ torí ètò wọn pa sílẹ̀ ìwọ̀n tí ìsan gbèsè ẹ ẹni tó bá tún pa ẹ ó tún ẹ̀ṣẹ̀ wọn pọ̀ sí they will pay for it. àwọn èèyàn ń ṣépè ṣé ọ̀rọ̀ tí woman yìí Baba, bàbá Mohbad ló ń protect woman yẹn ni wọ́n ṣe go after the woman wọ́n wá ń protect nítorí pé ìyá Mohbad kò ń support Liam kò fẹ́ kọ́mọ yẹn kú orúkọ ọmọ òun kò fẹ́ kó kú àkúrun nǹkan tó fi ń protect ẹ̀ nìyẹn but tí bàbá Mohbad àtọ̀ ìyàwó ẹ̀ olórí burúkú yẹn tí ó ń ṣe ni wípé kó ṣàwìlì gbogbo ogún fún wọn kóhun àtọkọ ẹdẹ rẹ sí gbádùn kódẹ rọbìṣì bàbá ìyá Mohbad tó bá lọ ṣe tó bá lọ tí ìyá Mohbad gbogbo game tó wá gbé jáde nígbà tó ti rí pé ó ń play smart bàbá Mohbad ń play smart ìyá Mohbad náà wá fẹ́ ṣògboro fún ipò obìnrin lòun bẹ́ẹ̀ ni ipe ṣe ọmọ pé ọmọ yẹn òun ṣe ọmọ ẹ àwọn èèyàn jáde wọn ni ẹ ó ṣe sì náà ó lè sọ bẹ́ẹ̀ yes nígbà tó fẹ́ máa play smart ìyàwó ìyàwó tí bàbá mu àmì tí Joseph alọba fẹ́ ó sọ fún ó sọ fún gbogbo ìgboro gbogbo àgbáyé pé ọmọ yẹn ń kọ́ ìyàwó ẹ̀ ló máa pa ìyàwó ẹ̀ ni kò tọ́jú bàbá ẹ̀ wọ́n sọ fún sọ fún kò gbọ́ràn kíníkan kíníkan ìgbà tó ń sọ yẹn ariwo tó pa yẹn tó bá support Baba Aloba. tó support Joseph Aloba. pẹ̀lú òun àtọkọ yẹn tó bá tó bá kó love alọ́ba tó yẹ kó fẹ́ kí Mohbad live ìyẹn orogún yẹn o kò ṣe jáde pẹ̀lú kò ṣe jáde pẹ̀lú alọ́ba kó bá kó bá pariwo bẹ́yẹn bó ṣe pariwo jọ yẹn ṣé tó bá pariwo kò ní gẹ́nà àtẹ́sán àwọn èèyàn olòṣì ni woman yẹn náà olòṣì ni woman yẹn náà let us call a spade a spade òun mo de tún sọ mo tún sọ ní authoritatively ẹni tó bá tún gẹ̀gùn fúnlì yàrá tẹ́ ẹ̀ tí confam tí wọ́n ti sọ fún wa pé Wùmí o ikú tó pa gangan rèé pọ̀ lógun pa o àbó yọ kìnnì kan o ó yọ kìnnì kan o àbí kìnnì kan kìnnì kan o tí wọ́n ti sọ fún wa anybody ò gbúdọ̀ tó bá tún gégùn fún ìyá Mohbad àti Liam ẹ anybody go ò ní láti gégùn fún you don't need to curse them before they confess because tó bá lọ jẹ́ wrong victim tó lọ jẹ́ wrong person ẹ máa ti gégùn fún wọn for fun when the father of my baby was killed tí wọ́n kọ ẹ̀ tí wá kọ mi sí pé Auto ló pa ṣé èmi ni mo pa mo bèrè ni ṣé ẹ̀yin wèrè wọn yẹn ẹ̀mọ àwọn tó pa wọ́n ẹ̀mẹ́ tó pa ṣé èmi ni mo pa. mo fẹ́ wo nǹkan tẹ́lẹ̀ nǹkan baba said the story was all lies. Baba said, go and check my account. I didn't collect any money from anyone. Ṣé èèyàn ló máa lọ check account ẹ̀? Ṣé bọ́ máa gbé account ẹ̀ jáde tó máa print ẹ̀ ní? Brekete o, this is my account o. Gbogbo account tí mo lóore tí bá ní mi pẹ̀lú yàtọ̀ sílé ìkẹ́mọ̀ pé criminal mi. Ṣó ṣe bẹ́ẹ̀ ni? Kò ṣe náà, and booking Jesse máa jáde. A máa ṣẹ́gbẹ̀ because some people want to fight. Wọ́n ti níjà pẹ̀lú àwọn kan, wọ́n fẹ́ jà. If I have fight with somebody, I don't because of that, I'm start fighting somebody wrong, wrong I mean wrongly. Bàbá tó lọ sọ́dọ̀ gẹ́ kan lórí social media yìí lára àwọn young blogger To to to tó dẹ̀ ń jáde dáadáa yẹn. Kí lorúkọ gẹ́ yẹn no, Ó lọ síbẹ̀ bọ̀bọ̀ gẹ́ yẹn ó play voice note ìyá lọ́ba ń gbà yẹn. Gbogbo àyẹn ló ń jó wa lára pé wọ́n ń bú bàbá yẹn pé àwọn èèyàn kan ti sọ pé ogún nìkan. Ara sì ń wo pé ẹnu ẹ̀ ṣe wá. But later wọ́n play play voice note ẹ̀mí tó ti ń bá obìnrin sọ̀rọ̀ tó sọ pé òun ṣé òun máa wá sí ilé òyìnbó ló máa rúbìnrin mẹ́ẹ̀ ọmọ ẹ̀ òdùn ṣe ló dà pé òun ló fọmọ ìṣe tutù people are talking you don't see things ni kí ló dé tẹ̀ ń ṣépè fún ẹni tó bí ọmọ ẹ̀ bàbá yìí ó lè má jẹ́ òun òbí biologically bó ṣe sọ wọ́n ló ń ṣe ṣìná ó possible ó possible kó má jẹ́ òun òbí Mohbad ó possible it happen very well a lot of people ló bí ọmọ nínú ilé tí ọmọ yẹn ò ń ṣe ti bàbá wọn tí ò ṣe ti tí ò ṣe ó máa jẹ́ ti yàbọ̀ kó ń ṣe bàbá wọn it happen but wọn ò ṣépè fún wúmà olórí burúkú yìí wọ́n ń ṣépè lójoojúmọ́ fún ya Mohbad ẹ ya Mohbad ń gbàbọ̀dé ní ó fẹ́ di àná ọba kò lè bọ́ kí ló fẹ́ lọ di àná ọba ṣé wọ́n bá gbọ́ ọmọ tí wọ́n bá gbèlè àmù fún ọba kan ṣó fẹ́ lọ máa bá wọn ṣe ọmọ ọ̀dọ́ ńbẹ̀ ni báyìí lè ṣe ń sọ̀rọ̀ báyìí ó dúró tì pé ọmọ òun ló ní ọmọ ìṣẹ̀ òun ò ní gbé fún anybody ó kò tó bá jẹ́ pé DNA test mo ló fẹ́ bà ayé òun jẹ́ òun ò wá nígbà fẹ́ anybody kó ṣe DNA test DNA test kò ní òun ò nígbà fẹ́ anybody ìyẹn mi pé ọmọ yìí o Mohbad àfẹ́ kó kú àkúrun ó ti mú fúdù ẹ o òun ti ṣe wàhálà o wọ́n tún gbé lọ fẹ́ nìkan o in tó ń ṣe nìyẹn but some of you because you want to share the Mohbad's money you want to share Mohbad's money you want to share of the royalty and gbogbo nǹkan kẹ́ praise ara yín ní important personality lórí owó tí ò kàn yín lẹ́sẹ̀ ń ṣe òṣìyẹn bàbá Mohbad mo ti sọ fún níjọ́ yẹn pé tí ẹ bá ṣọ́ra power must change ẹ ti pọ́npa power must change àrí agbára máa ń pààrọ̀ ara wọn ẹnu tí bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí Wùmí gan bá wọ́n mọ̀ nípa ikú Mohbad iṣẹ́ tó bá jọjọ ṣe wọ́n ì máa fún láàrẹ bẹ́ẹ̀ ni bó ṣe wà nílò ìbò nìyẹn tó bá wà nípa torí pé ó wà márì ẹ dẹ̀ sọ pé ẹ so pọ̀ lọ́jọ́ tí ẹ̀yin náà lẹ sọ pé ẹ̀sán dáórì ẹ̀ ẹlẹ́fẹ́ ṣe introduction ó dédé di ìgbéyàwó àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ti sún ó ti fẹ́ iṣẹ́ tọkọ àti ìyàwó bá ti ṣe tó bá tí ò dẹ̀ tí ì fẹ́ yàwó mi wọ́n máa jọ ń pin ní ìlú òyìnbó kó má bímọ fún gan tó ti márì wọ́n máa pín fún o tún fẹ́ divorce ọkùnrin gan wàá sanwó fún ìyàwó tó fẹ́ divorce ni tó bá so ti yẹ bẹ́ẹ̀ wàá tó bá jẹ́ pé ìwọ obìnrin tó lówó ló wá sọ pé ò ọkùnrin mọ́ wàá sanwó fún Nigeria can take àwọn laws for for granted ni and it's part of òfin tó wà ní London yẹn ẹ́ eh? torí àwọn ló colonize wa òun náà ló wà nàìjíríà we are just taking it for granted kí ẹ ṣépè fún ìyàwó mi fún àmì ìyá Mohbad fún mi ìtọ̀rọ̀ ìyàwó mi ò le o àwọn ọlọ́pàá olè ni wọ́n olè ẹ jáde pé mo sọ̀rọ̀ ọlọ́pàá lánàá. ẹ ń gbọ́ ẹ ń ṣépè fún ìyá Mohbad ẹ ṣépè fún obìnrin torí pé alọ́ba jókòó pòun ló fẹ́ di ogún ọmọ òun torí ẹ̀ ló ṣe sọ pé wọ́n ṣàmà ṣe DNA test èèyàn máa adopt ọmọ mo sọ nìyẹn ìwà máa gbádùn pẹ̀lú ọmọ obìnrin olórí burúkú tó yẹ pé ó possible kó mọ̀ nípa ikú tó pa Mohbad obìnrin ìyàwó mọ̀ ìyàwó wèrè tí ìyá Mohbad tó ń sọ̀rọ̀ yẹn pé ẹgbà táwọn lọ sọ́dọ̀ pásítọ̀ ẹ tí pásítọ̀ fẹ́ da òróró lé lórí ló wá tán ṣé wọ́n tún máa ń ṣé wọ́n tún máa ń àná ìsìdẹ́ni tó máa ló ti kú ni gbà ẹni ọrùn ẹ̀ wá kán àwọn tó dẹ̀ wà ń bẹ̀ tán ti ní ẹ̀sánpù òkú rí tán ti máa ń wẹ òkú tán ti máa ń mọ̀ nípa òkú dáadáa wọ́n lóòkú máa ń gan kí ló dé tí ọ̀run tiẹ̀ wá kò ní pé tó kò ní ṣe bẹ́ẹ̀ ni tó bá ti kú ẹnìkan tó wá kọ sábẹ́ iṣẹ́ àtìgbà yẹn pé ṣùgbọ́n sọ pé wọ́n ti yọ heart wọ́n ti yọ kidney wọ́n ti yọ kidney kidney pé so báwo ló ṣe máa lè tún wà láì tó bá pé kò tí kú àbí tán sọ pé kò tí kú nǹkan bẹ́ẹ̀ tán bá àwọn èèyàn e, gbogbo èèyàn ló ní kidney méjì ni wọ́n máa ń ní mi ò sọ pé wọ́n yọ o ṣe mo póríṣiríṣi làwọn èèyàn ti sọ lórí bí èmi kọ́ mo sọ àwọn ọmọ Ìgbò kan ló gbé yẹn wá ń jẹ́ ìtọ́ gbé ó dẹ̀ wà lórí mo kàn ṣí ẹ̀ ní fọ̀ fọ̀ torí tó di future kan sọ pé wọn ò sọ bẹ́ẹ̀ torí mo dẹ̀ kọ́ sí mi ò jẹ́ mi ò gbé lórúkọ mi àwọn tó ṣe mo gbójú wọn síbẹ̀ mi o sọ̀rọ̀ sí mi o de analyze mo dẹ̀ tún sọ pé mo kàn so kan mo kàn sọ gbà yín pé ìwọ tó ń dárúkọ yìí mo ọmọ olórin tó ń dárúkọ yìí o for your future purpose o for your for your career not to be spoiled mo ní go and clear yourself o because this thing go long In bá ti also in social media Only ní it got to do with your future kò law. lọ tó bá rí wọn sọkàn tó bá sọ pé mi ní dáhùn ó ṣe ni silence mean yes tó bá dẹ̀ sọ fún ẹgbàá mi pé yes má sọ̀rọ̀ wọ́n sọ fún yes náà ni má sọ̀rọ̀ ipe nǹkan kó accept pé nǹkan tó ṣe yẹn pé tòótọ́ ló ṣe ní tó dẹ̀ ṣe tó yẹ pé wọ́n lè pa ẹ́ sí tó di future kan sọ pé o accept Don't be foolish, be wise. ẹ̀ ń gbọ́ gbogbo àwọn èèyàn tó wá ń sọ́pọ́tì bàbá Mohbad yẹn wrongly wọ́n fẹ́ pín royalty Mohbad wọn ò dẹ̀ fẹ́ kí ọmọ yẹn pín kankan mẹ́ ṣé kábíyèsí claim ọmọ openly fún yín ó lè ní majority Nigerians no Nigerians ko yoruba as a I mean Yoruba as a sample ó lè ní majority tí wọ́n bá ti rí pé ọkọ ẹni yẹn kú wọ́n máa fẹ́ jókòó ti gbogbo nǹkan tó bá ní wọ́n lòun ló ní bàbá oníburúkú ló máa ń jẹ́ kí bàbá fẹ́ jogún àbí ìyá kó fẹ́ jogún ọmọ àwọn tó bá lẹ́mìí èṣù ló máa ń ṣe bẹ́ẹ̀ nílùú òyìnbó tí àwọn èèyàn bá kú bẹ́yẹn tó bá jẹ́ pé ọmọ ẹ̀ ní àbí nǹkan kan ẹ lọ wo wọn á kó gbogbo nǹkan tó bá ní gbà mí àti tọ́ àti gbogbo nǹkan tó bá ní wọ́n lọ dáṣe àbí kán lọ kó sí ibi tí wọ́n tó bá yẹ pé wọ́n pa ni torí amẹ́ríkà mo ti máa ń rí kiri ẹ̀rọ àbí tó bá yẹ pé lásìdẹ̀n ibi tó ti ní accident every time wọ́n máa kó nǹkan kan síbẹ̀ wọ́n á ṣe some image àwọn flower wọ́n á kó síbẹ̀ wọ́n dẹ̀ máa drop nǹkan síbẹ̀ wọ́n máa ń kó fúnyàn ní because wọ́n bá rí báyìí ìbànújẹ́ ló máa jẹ́ fún ọlọ́run ní jẹ́ ká mọ ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀. àwọn èèyàn máa sọ pé ẹ mọ̀ nǹkan mi ò ní kó má fún ní lára nǹkan tí ó tọ́jú ọmọ èèyàn ń tọ́jú ọmọ tán tó fi ń ṣòwò tó fi ń ṣètùtù ayé ẹ̀ ń gbọ́ so don't deceive yourself àwọn kan ní mo wá béèrè lọ́wọ́ wọn pé kí ni ó ṣe tí ṣé Mohbad kí ló dé tí ò ní àkáǹtì tí àwọn bá fẹ́ ṣe díì àwọn òtè àti mo ló ti àwọn òpè ènìyàn àti àwọn ọ̀dẹ̀ àwọn dọ̀dẹ̀ dídí èèyàn ló máa sọ pé ẹ mọ nǹkan ẹ wọ́n fẹ́ dùpẹ̀ ni wọ́n ṣe ni wọ́n ṣe jẹ́ kó ní àkáǹtì wọ́n ṣe díì ni deal ṣe gbọ́ nípa deal Mohbad àti àwọn tí ọ̀gá ẹ̀ tẹ́lẹ̀ àti gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí òfin ní àkáǹtì kó yọ dẹ́nà ẹni tó lọ sí poli nílàró tó lòun lọ class báwo ni bàbá ẹ̀ ṣe ń sẹ̀ǹdì owó sí gbogbo àwọn tó bá lọ poli yẹn most of them gbogbo wọn máa ní àkáǹtì náà inú wọn tó bá fẹ́ fún wọn lówó náà máa sanwó sí àkáǹtì wọn kò sí kò sí sí gbogbo ó pay àti gbogbo nǹkan mọ́ṣe náà cash and go yẹn ní ìṣèbóṣẹ̀ dé ni àbí báwo ló lòun lọ sí poli tí ò dúró ní class báwo ni bàbá yìí ṣe ń fún lówó báwo ló ṣe ń rówó jẹun báwo ló ṣe ń gbowó ṣó ń wálé all the time ni ẹni tó ti sálé báwo ló ṣe ń gbowó tí bàbá yìí lòun kádà owó tó máa ó dẹ̀ máa fún lówó oúnjẹ kí ló tí ò ní àkáǹtì mo bèrè ní kí ló dé tí ò ní àkáǹtì bó ṣe wà yẹn náà ó possible bí tí mali tí eh, Mohbad bá ti ní àkáǹtì a jẹ́ pé gbogbo àwọn girls àwọn àwọn guys tó wà lọ́dọ̀ malias a jẹ́ pé wọn àwọn náà ò ní lákàǹtì ẹ lọ bèrè bóyá wọn lákàǹtì kí ló yẹ tí ò lákàǹtì díò ní sẹ́ nǹkan ló ń ṣẹlẹ̀ kò ń ṣe novice náà kò ń ṣọ̀dẹ̀ náà kò ń ṣe ṣùgbọ́n náà he's a very very very intel very intelligent boy Mohbad is a is a very intelligent boy ẹ dẹ̀ máa ti mọ̀ definitely you know that Mohbad also belong ọmọ court ni all of them there everybody ló wà gbogbo àwọn boys yẹn náà wà nínú courtesan majority of them kẹ̀dẹ̀ ni wọ́n máa ń béèrè lọ́wọ́ wọn míì wọ́n lè béèrè màmá àbí bàbá ẹ̀ lọ́wọ́ ẹ̀ tó bá láìkí wọn náà kó fẹ́ wé pé kó nǹkan fi bàbá àwọn àtìyá wọn ọ̀rọ̀ níṣẹ́ láti lọ tójú bọ̀bọ̀ kó n go for it you don't know ni these people ó lè mo sọ ní àná yẹn pé ó lè jẹ́ ọmọ tó láàánú bàbá ẹ̀ àtìyá ẹ̀ tó tọ́ mo sọ fún yín tí ò fẹ́ kí ẹ̀mí wọn ìkan nínú wọn kó tọwọ́ jáde wọ́n ń béèrè fún ìyá àwọn cultism boy àwọn àjàjà wọn tó ń kọrin yẹn you know they see you know they see for yourself you know they see ẹ kiri bó ṣe ń ṣẹlẹ̀ láàrin wọn ni wọ́n ń béèrè fún ara wọn náà wọ́n lè sọ pé ókè ó ti tó time tó máa offer tó máa sacrifice ẹni tó bá béèrè kó bìlí pé torí ó tó time kan ẹ gbọ́ ni ẹni roko ẹni rodo mi ò rántí orin mi ò ṣó ti yẹyin yàtọ̀ sí ẹ̀ mọ́mí ṣíkúṣíkú kiri kan tó kọ́kọ́ pẹ̀lú malian gbà ẹ̀ tó ti mẹ́ mi ò fẹ́ máa kọ́ because tí má fẹ́ mi ò fẹ́ mo wà emotional gan i'm very very emotional. ẹ rí i pé Mohbad accept to go ẹ̀yin ò rí i pé Mohbad ti accept láti kú. before kó dẹ̀ tó kú yẹn wọ́n ti ẹ̀rí pé to lọ sí church wọ́n ní kó wá lọ church wọ́n ní kó lọ church kó lọ ṣe kiri kan ó ti yẹn all this constitution. tó bá ti tó bá ti yá tó bá ti ṣe tán tán ti conclude pé this nǹkan tó máa fẹ́ dóde lórí lélẹ̀ you know I don't want to go deeper because I'm not a cotism but I can tell you I can interpret them to you mo sọ lánàá pé ó possible kó jẹ́ pé ṣe ló láìkì ìyá ẹ̀ tán bá mú ìyá ẹ̀ tán bá mú fún drug nǹkan tí ó dẹ̀ mọ̀ pé òpè ní ìyá àwọn àti bàbá àwọn yẹn ṣé ìyá ẹ̀ bó ṣe rí yẹn ẹ̀yìn rí ìyá ẹ̀ bí kò wọ sọ́ọ̀bù àwọn kan ní ó láìkì ó máa ń wà ní ọkọ bí e, wọn lálàbọ̀dọ̀ bí ẹni tó obìnrin tó bá tó láì láti produce ọmọ tó dẹ̀ láìkì wọn ló láìkì òkú some people are like that wọn oníkàlùkù ló wà gifted ẹlòmíì kan tó wá use mọ́ pé kó wọ́n máa bọ́kùnrin sùn all the time kì í ṣe pé ó wù ó rí ọkùnrin tó bá rọ́kùnrin tó lọ́ọ̀fẹ́ ṣé ò ní tẹ́ra lẹ̀ fún ni wọ́n tó bá dẹ̀ ti rí náà ni tàbá kàn ń bú ẹ̀rẹ̀ kan náà akàn ń bú wọn náà ni pé akàn ẹ̀kọ́ lè jara wa náà ni pé mo mára dúró nígbà tó bá ìwà tó bá èyí tọkùnrin máa wá fi ba yé ẹ̀jẹ̀ wà kúkú jẹ́ kí n kúkú mára mi dúró àbí bẹ́ẹ̀ kọ́ so ẹni tó bá dẹ̀ tún wá rẹ́ni tó bá lọ́bẹ̀ tó máa ń tó máa ń fi nǹkan sí nǹkan so tó dẹ̀ use mọ́ tó dẹ̀ love. let let let them live their life because I don't do this and I will not tell you pé kó náà má ṣe kì í ṣe holiness nìkan ló jẹ́ kí àwa dúró pé àdúró báyìí we because we don't want to be harmed, we don't want to be disappointed, we don't want anybody to destroy our life. That's why we are like this. And some people tó wá wà bẹ́ẹ̀ yẹn a lot of ọkùnrin instead of kí n fi jẹ nǹkan tí ò dá máa jẹ mi ò ní jẹ rárá ni o ṣó ti yé mẹ́ẹ̀ but kì í ṣe holiness pé wọ́n á sọ pé spirit jìm jìm jìm kankan ṣó ti yé mẹ́ẹ̀ so me want I don't want people to be kàn ti criticize obìnrin yẹn jù ó ti sunkún ẹkún ẹ̀ ò jẹ́ nǹkan kan fáwọn èèyàn ó ti làágùn kò jẹ́ nǹkan fáwọn èèyàn ẹ fílẹ̀ ní tó bá ṣe nípa ẹ fi òun lẹ̀ òun ló lọ́mọ ẹ̀ mo ti rí ẹnìkan tí kíní yẹn ṣẹlẹ̀ sí ní ìlú wo ló ti ṣẹlẹ̀ sí ní asia kan nígbà tí mo wà ní around Dubai yẹn kíní yẹn ti ṣẹlẹ̀ something happen mo ti sọ ọ̀rọ̀ rí inú kíní mo ti rí but Arabic ni wọ́n sọ wọ́n ti interpret in English ẹni yẹn wọ́n mistake bírò nǹkan báyìí ṣẹlẹ̀ ìyá tó ní ọmọ yẹn ó dẹ̀ jáde ó ní òun sọ allah ìmọ̀ pé ìsọ̀rọ̀ allah ni ó lóun fi gbogbo ẹ̀ ó dùn gan ó sunkún gan ó ní òun fi sílẹ̀ fún Allah ó dẹ̀ bẹ̀ ó dẹ̀ plead ó tún plead fún ẹni yẹn mi ò sọ pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún ẹni tó pa wọn o are you getting me because woman yìí tó ń pè ní ya Mohbad òun ló máa ń fara ṣeṣe jù tí wọ́n bá ṣe tó ń sìn kọ́ nínú cortism ló pa o cortism yẹn náà ń kọ́ àdúrà wà ń bẹ̀ o dàrúsà wà ń bẹ̀ o gbogbo wọn ló wà ń bẹ̀ o prime boy wà ń bẹ̀ o gbogbo wọn ló ṣe kinní kan o wọ́n bẹ̀ sí nǹkan bẹ́ẹ̀ kan wá sọ pé òkè they are going for wọ́n máa fún wọn ní dead by hanging ẹkún mélòó lẹ́rọ pé ìyá Mohbad máa san kan tó wá ṣe tán kan tó gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ wípé ọmọ yẹn òun máa tún gbé fún ọba wọ́n tún wá dá bàbá Mohbad láre wọ́n wá kó owó fún bàbá Mohbad ṣé bàbá Mohbad fẹ́ fẹ́ mọ́ ni bàbá Mohbad ò fẹ́ bàbá Mohbad ò lè dáríjì wọ̀ tó ọmọ ẹ̀ tó wà láyé yẹn tẹ bá wá mm, bàbá Mohbad ó ní nǹkan tí bàbá Mohbad náà ń cover ìyá Mohbad náà ń cover nǹkan gbogbo wọn ló ti ṣẹ̀ lórí ọ̀rọ̀ ọmọdé kó tó kú àtìgbà tó kú tán bàbá Mohbad ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá Mohbad pọ̀ ẹ̀ṣẹ̀ ìyá Mohbad ò tó nǹkan foolishness ló ṣe ìyá Mohbad ẹ̀ṣẹ̀ bàbá Mohbad ó pọ̀ lẹ́yìn tí ọmọ èèyàn kú tán ẹ̀ṣẹ̀ ìyá Mohbad kò tó nǹkan kan báyìí torí pé òun gọ̀ lo ìgboro fún un mo bàbá Mohbad ó think smart ó máa ń think smart gan bó ṣe rí lẹ́gẹ́lẹ́gẹ́ ní bọ́ọ̀dì yẹn tó dàbí pépà bẹ́ẹ̀ gangan ló ṣe ọpọlọ ẹ̀ náà máa ń tètè fast gan ọpọlọ ẹ̀ máa ń ṣiṣẹ́ bí àṣà ó ti yẹ yín ẹ̀yẹ he's a smart man thank you okay wọ́n wá mú gbogbo nǹkan pátá wọ́n á bá ayé ìyá Mohbad jẹun dẹ̀ ló ní ìkúnlẹ̀ gbàgbé kò sí ìyàwó èlékòó ìyàwó rẹ̀ wà òkùnkàn yọjú ni wà tí bàbá mu ìyá Mohbad nígbà tó di pé ó ṣe mistake wọ́n ní ẹ kò wá wo ọmọ ẹ̀ ńgbà yìí ó dẹ̀ ṣe ṣìnà ni onídà fún ṣìnà yálà ìyá ṣìnà àwọn èèyàn ṣe ṣìnà gan Nàìjíríà bàbá Mohbad ìyá Mohbad gan tó bá tẹ̀sí pé nǹkan tó sọ fún wọn láti ilẹ̀ yẹn ló tiẹ̀ ṣe gan òun kọ́ ni àwọn ṣìnà mélòó la fẹ́ kà lórí àwọn tó máa sọ tí a máa ń sọ táwọn tó àwọn dignity tá a máa bìí pé ó yẹ kí àwọn kọ́ máa represent Nàìjíríà dáadáa mélòó ni nǹkan tá à ń sọ ń pa wọn tó wà ń gbòòrò báyìí táwọn èèyàn máa package wọn máa sọ pé owó ni táwọn àfáà tún máa support wọn pé àìwọ tó ṣe pé òṣèṣì náà ò ní ṣe ò lówó lọ́wọ́ ni orí rẹ burú ò ní nǹkan fẹ́ ṣe ìná ni nǹkan fẹ́ tọ́ ní nǹkan tó fẹ́ fi ṣe ìná owó ọ̀ní iye ọ̀ní ilé ọ̀kọ́ gbogbo tó fi ṣe ìná nù wọ́n tún support wọn because they have backup you understand me so tóbìnrin bá ṣe mí sọ pé kóbìnrin lọ ṣe ìná o even go ìta ṣe ẹ rí pé ọdún tí mo ti ń explain ní bíbáyìí kó tó bá béèrè lọ́wọ́ àwọn ńlọ mi pẹ̀lú gbogbo òṣì tó ń ṣe pẹ̀lú mi wàá máa gbọ́ ṣìnà ló ṣe wàá máa gbọ́ pé wọ́n sọ fún mi lójú mi kòrókòrò ẹ mo níṣẹ́ mo wà ní South Africa nígbà tí ọmọ wọn kú ni tí màá jẹ́ pé mo ń pariwo bí mo pariwo bí wọ́n sọ wọ́n ní ẹbí mi náà ṣe máa ń ṣò ní Facebook ẹ tí mo ṣe sọ̀rọ̀ ṣé nǹkan tó ń ṣe fún tí gbogbo èèyàn oníkálukú ni mo sọ̀rọ̀ wọn àti tíṣọlá ni àtọmọ mi tó mo bí nù mi àti mọ́mì mi àti everybody gbogbo anybody mo sọ but wọ́n mú tirẹ̀ dání so anybody can lie against anybody wọ́n lè máa sọ ó ṣe ṣìnà ni èmi tó pẹ́ ọkùnrin máa ọlọ́run lè dùnmọ̀ kí n ṣe rọ ọkùnrin máa ń rùn sí mi ọkùnrin máa ń rùn sí mi like when I look when I look at what ọkùnrin ti ṣe fún mi ṣé nígbà tí mo bí ọmọ ṣọlá tí ó jẹ́ pé mi nìkan mo tọ́ dàgbà tó pé wọ́n kọ̀ sí mi lọ́wọ́ ṣé ìyẹn mo fẹ́ wo àbí nígbà tí mo tún amóyọ ọkùnrin tó ti máa jẹun tó máa ti ṣe oríṣiríṣi wọn you go you get to some stage wọ́n kọ̀ rùn sí mi bí ṣe wà mí ní charisma tó fi ṣorogún mi lè fẹ́ ọkùnrin tó láìkó obìnrin mi lè fẹ́ so wọ́n dẹ̀ ní wọn ọ̀pọ̀ wọn nàìjíríà wọ́n ní wò sí mọ́ torí èmi bí ṣe wà mí lè lórogún mi lè ṣíìtì ọkùnrin tí bá fẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ mi adébùkọ́lá ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ọlọ́run ò ní fi ẹ̀mí ajá kò ní jẹ́ wà ní ayé wa ẹ̀mí ajá wọn ò ní pè wá ní ké wọn ò ní fi dọ́ọ̀gì sórúkọ wa ṣó ti yé bọ̀tì náà yẹn wọ́n ṣe dáadáa nàìjíríà tó bá jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ní kì í ṣẹ́jọ́ ṣìnà láàárọ̀ òsìn ìyẹn ti kọjá but I was talking about life tá bá ti fẹ́ sọ̀rọ̀ ni pé wọ́n fẹ́ blog wọ́n fẹ́ sọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa Mohbad ni ẹ gbọ́ anybody hating on me may God destroy you. bàbá Mohbad jẹ̀bi gan ìyàwó ẹ̀ ní tòbí dé ní tòbí query ṣé torí pé a ti ń gbèsè pé lọ síbẹ̀ yẹn wọ́n fẹ́ gba gbogbo ogún yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ gbà á Mohbad Wùmí fẹ́ gba gbogbo ogún kò fẹ́ fún bàbá Mohbad àwọn tó kọ́ Wùmí náà greediness náà ló ṣe àwọn náà wọ́n ti rò pé tó má ti lo ọmọ yẹn láti fi jascos gbogbo wọn òun náà ló ṣe jẹ́ kó máa bèrè DNA test tó bá yẹ pé wọ́n ti sọ lẹ́yìn gbà yẹn tán ti wá jókòó tán ti jókòó pọ́n ṣe agree pé òkè ó ti kó ti lọ nìyẹn o tí wọ́n sọ pé lóyá tiẹ̀ rèé o kìnnìkan kìnnìkan rèé o ọdọ̀ tí wọ́n bá gbé ọ̀rọ̀ yẹn sókè kí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí wá máa bèrè fún justice nothing nobody will know everything tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn tó fẹ́ gba royalty ẹ̀ wọ́n kàn wọ́n máa gbà á ni wọ́n máa chop and clean mouth ẹ̀ tiẹ̀ ní gbẹ́ni tì níta kudos to those people fighting for justice àti àwọn tó purọ́ gan àtàwọn tí ò fight for justice yẹn tó kàn jẹ́ pé wọ́n tó fi boost page wọn ẹ̀yin náà ẹ̀ ṣẹ́ iṣẹ́ ibi lẹ́ ṣe torí pé nínú nonsense yín gan sense wà bẹ àwọn èèyàn ọlọ́run nìkan lórí inú olúkálukú wa o ṣùgbọ́n nínú nonsense tẹ̀ ṣe sense náà tó wà bẹ níparí because people are, will be thinking that ah people are fighting for justice they just want justice by fire by force why is people not talking about the woman ẹ mọ̀ first impression matters a lot first impression matters a lot kí ni màmá Mohbad sọ ní bìgínní òótọ́ ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ bàbá màmá Mohbad títí dòní màmá Mohbad in fact òun ló fáwọn èèyàn ní green light wọn mọ̀ systematically òun ló ṣàlàyé pé pàtó ah, ti ń yọ ọmọ lẹ́nu ó kàn jẹ́ pé wọ́n ṣe ṣàlàyé fún ọ̀rọ̀ òun fẹ́ sọ tó bá jẹ́ pé ó ṣàlàyé gangan wọ́n ṣe kán filẹ̀ kán jẹ́ kó release bí voice ẹ̀ ṣe rí ní tó ṣojú ẹ̀ kòrókòrò ọ̀rọ̀ yẹn á dùn gan bọ̀ tó ń wá lọ ń fi ọ̀rọ̀ sí lẹ́nu tó bá ti fẹ́ sọ̀rọ̀ tó wá kọ̀ tẹ̀mẹ́ ẹ̀ má sọ yẹn fẹ́lẹ̀ sí ẹ̀ wá ń ṣe cut and joint cut and joint fún fún nínú ọ̀rọ̀ wá dẹ́ pé kọ́tà ń jọ ti wọ́n wá rí pé ibi náà ti ń ṣe kọ́tà ń jọ ibi tóun bá ti fẹ́ sọ̀rọ̀ gangan wọ́n á fi kọ́tà jọ ti tiwọn sí wọ́n wá rí joint tí wọ́n fi jọ wọ́n wá rí join join join join join join yẹn so wọn ni ọ̀rọ̀ yóò tálí ní tó ń jọ ìpapọ̀ yóò tálí kò but when you look at this àwọn speech ẹ̀ òun ló òun ló release òun ló kọ́kọ́ release false information nígbà tó wá rí pé ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí gbogbo ìgboro wá ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ táwa yìí tá à ń sọ̀rọ̀ táwọn èèyàn Mohbad náà kàn chipe ni kàn ni aṣọ ẹ̀jẹ̀ in the beginning kí ló dé tó rí aṣọ ẹ̀jẹ̀ tó ò pariwo mi ní kò rẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ wà ń bẹ̀ torí ẹ̀ mo ṣe ń bìlífi pé lẹ́yìn tó kú bóyá cortisone mo máa ń béèrè fún heart ni o kì í ṣe heart kidney bóyá rán ni bóyá òótọ́ òun ni mo tún ṣe sọ pé gbogbo àwọn bloggers tó ń blog yẹn àti tó wà níjà kì í ṣe pé mo fẹ́ lọ jí òkú ẹ̀ gbé ẹ lọ síbẹ̀ ẹ lọ ṣe bẹ́ẹ̀ ní tíìmù tó ń speak fún Wùmí team no Wùmí tí mo lè má tiẹ̀ lọ torí Wùmí is now a suspect táwọn èèyàn ní orí Facebook ní o àti Nàìjíríà báwọn èèyàn ṣe hold they put eye on her so but Baba tí bàbá wọn bàbá Mohbad team yẹn ṣe bó close mọ́ eh, Kudi owó yẹyẹ Kúdí kódẹ̀ tí wọn wọn àti ẹ̀ àtàwọn kan kan débẹ̀ kan kàn ṣe picture kan kàn wò wípé òkè o wọn ò yọ ọ̀kọ̀ọ̀kan lára ẹ o then ọkàn àwọn èèyàn tún balẹ̀ then is another evidence but bàbá máa sọ pé anybody must not go there o except òun ló máa fi authority sí that's only nǹkan tí bàbá ń cover lókù tó ti di òkú federal òkú federal government àti òkú international international òkú ni òkú Mohbad ẹ gbọ́ international òkú ni òkú Mohbad. international òkú ní òkú Mohbad bá ṣe ní kán lọ wò yẹn investigation of uh, for people to settle so for some issue to be settled on social media and people should stop giving some information that are not real but baba you know nobody should go there oh you baba is covering something baba should print ní just mi ta dé baba also should print is account láti ọdún kan ẹ̀mọ́ pé mo sọ lánàá kí Nigeria government Nigeria police kan investigate account baba Mohbad baba Mohbad ń protect àwọn ish àwọn side kan mama Wunmi náà protect Liam bóyá torí pé Wunmi dẹ̀ ti jẹ́ family Liam ó ti jẹ́ ìyá Liam in the beginning Wunmi ò kì í ṣe ọ̀rẹ́ ìyá Mohbad in the beginning Wunmi ò kì í ṣe ọ̀rẹ́ ìyá Mohbad bàbá àti Wunmi ló jẹ́ ọ̀rẹ́ that tell you go bàbá òun àti Wùmí wọ́n jọ partner báyìí ni ṣé bàbá ò mọ̀ pé ọmọ òun ò lákàǹtì kò mọ̀ pé àkáǹtì Wùmí ni wọ́n sanwó sí kò mọ̀ òun náà ó jọ ó close mọ́ Wùmí bọ̀gbà tó yá tó dà pé akẹ́yìndé wá gbẹ̀gbọ́n ìyá Wùmí wá dé wá dàbí kó fẹ́ máa gbalẹ̀ nínú ilé yẹn bàbá Wùmí náà wà bàbá Mohbad náà wọ́n kàn jealous ẹ gbọ́ ni bàbá ìyá Wùmí sọ I mean, ìyá Mohbad sọ pé ọjọ́ tó máa fún fun. ní five million ọjọ́ yẹn ló kù mo tún sọ ọ́njọ́ pé ṣé kìí ṣe torí owó wọ́n fẹ́ fún ọmọ àti pé èmi tọ́jú ọmọ tán wọ́n wá fẹ́ fún wọn five million mílíọ̀nù wọ́n tún ti lọ gba ṣọ́ọ̀bù fún ìwà máa gbádùn bọ́ ṣe tèmi ṣe kàkà kéku má jẹ̀sẹ̀ tí kakú fi ṣàwàdà nù ìta fún mi sọ pé ó ṣe bẹ́ẹ̀ o bọ̀ tó lè ṣẹlẹ̀. bàbá ìyàwó bàbá Joseph alọba Joseph ò lọ tiẹ̀ tó mi lọ́jọ́ orí gan. But it's not my age. It's my what to carry. Hmm. Lọ́hùn. Ó lè ti jù wá lọ báyìí o. Ọlọ́run ní jẹ́ ẹ̀rín nǹkan tó rí o. Àbúrò ní ẹdí bá mi ò jọ́ mi fi yọ ẹ́ o. Hmm. Ṣàmọ̀ pé tó bá fẹ́ bínú ṣàmọ̀ rántí ọjọ́ tí mo speak fún ẹ pé tiẹ̀ náà mo ṣe ń ṣe bí mo ṣe ń sọ̀rọ̀ sí Tí mo ń sọ̀rọ̀ pé bàbá ìyá ọmọ ẹ̀ kọ́ má pàdánù ìyá ẹ̀ tó kú yẹn mo máa lọ gba gbogbo kíní ẹ̀kọ́ a máa lọ lò pẹ̀lú àlè àbí kó máa lọ lè ìyàwó tiẹ̀ ni kó máa lọ lò pẹ̀lú orogún ẹ̀ ó mọ̀ pé oògùn olóògùn ó lè lọ ṣàwọn ọmọ tibí lè ṣì ṣòtìyé kó lọ gba oògùn olóògùn ìyá Mohbad ló bí ọmọ kẹ wá gba oògùn yẹn kó wá wílẹ̀ fún wọ kó wá lọ máa fi tọ́jú ọmọ èyí tó sọ pé lọ́ba ó ti kú nìyẹn ó dẹ̀ ti kú nìyẹn sọ fún kò gbọ́ ó yọ ni gbogbo ilẹ̀ yọ ó dẹ̀ tún bó ṣe ń yọ ọ́n máa ẹ̀ wọ́n tún sùn sí láyà wàá sùn sí mi láyà ọgbà tó kú ló padà wálé ẹ̀rí tí bàbá ìyàwó yẹn bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí ṣe pẹpẹpẹpẹ fúru ni bàbá Mohbad bá fẹ́ sọ̀rọ̀ bàbá ló máa sọ̀rọ̀ kó tó di pé bàbá Mohbad tó bá ti sọ̀rọ̀ tán ni bàbá Mohbad jẹ́ máa sọ̀rọ̀ tó bá wà pé kò ní dáa fún ìgbà tó kún síbo ní ìyá ọkọ wọn á ṣe máa ṣó máa tún lọ pàdé ẹ̀mẹ́ olórí burúkú. àmọ́ pé nǹkan ló máa sọ nìyẹn. ọjọ́ tó kọ́kọ́ lọ sí kọ̀tẹ́ yín ò rí pé wọ́n ti mọ́nu wọn wọ́n ti mọ́ lé ni she is a suspect as well. so ẹ̀yin ò sí wíńtẹ̀ ń ṣépè fún Liam ẹnìkan ní ó déètì ọba a máa tírìtì ẹ̀ tó bá ti déètì ọba a máa ìyẹn ó máa jẹ̀yà yẹn tó bá ti rí pé ìyàwó ẹ̀ ń ṣe ṣìnà tó ń ṣe ṣìnà gidi ẹ́ àjẹpínjẹ ò dáhùn àfa náà sọ àfa ọ̀fà yẹn sọ pé kò kọ́ àpín nǹkan jẹ ò dáa ẹ bá ní mo sọ̀rọ̀ àfa àfàfà o bó tilẹ̀ jẹ́ ń sọ kankan fún mi kí n tó máa lọ kí n tó máa kọ̀tínú níjọ́ kan báyìí àfa àfáàtì gbogbo ayé máa ń respect yẹn mo láìka o mo mọ dáadáa ó mọ mi bóyá kò lè mọ mi mọ torí wọn máa ń ríyàn lójúṣiṣi níjọ́ kan ní ọmọ le ta ló ń ṣe nínú àwẹ̀ báyìí náà ni ọjọ́ yìí ni wàásù ni ni pàtó jí báàgì mi ló fẹ́ ló kó gbowó báàgì ó jalè ó dà mí lólè lọ́jọ́ yẹn ẹnìkan pè mí síbẹ̀ àfáà gbọ̀rọ̀kìnní ṣó lóun ló ń ṣe wá sí ó wá fi ọmọ wúmà yìí tó ń ta kí lórúkọ wúmà yìí o tó ń ta hmm, tó ń ta oúnjẹ yìí o tó fẹ́ òjọ́ra yìí kí lórúkọ ẹ̀ o lẹ́yìn déjì mo ṣàmú ní Dubai àmì ní South Africa so ó wá ń joyè ń jọ yẹn wọ́n invite mi gbà yẹn ń fẹ́ ọ̀kan lọ́mọ ní òkòkò kí ọ̀kan lọ́mọ ni máa yẹn jẹ́ àwọn twins yẹn tó wà ní òkòkò yẹn àwọn twins yẹn twins tó fẹ́ tó fẹ́ kí lorúkọ lady tó wà ní Canada yìí hmm. tó ń ṣe fíìmù yìí family dino hmm. orúkọ yín sá mú mi lẹ́nu ṣé kìí ṣe pẹ̀lú ọ̀hún forúkọ mi sá dúrà kí n má rántí má rántí o so wọ́n ṣáà invite mi sí òun lady yẹn òun fẹ́ ó wá ń joyè ńjẹ́ wọ́n wá pè mí kí n wá kí n wá wọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí ń wé nǹkan ọmọ lórí àwọn awérí màtù <laughs> ẹ má bínú sá o wọ́n bá pè mí kí n wá fún wọn lóhùn bá fún wọn ní ṣẹ́mo káàṣì tẹ̀lé mi máa ń gbé jáde mo bá fún wọn ní owó níjọ́ yẹn èló mo fún wọn bóyá five hundred èló ni mo fún wọn ṣàmùṣàmù fowó lẹ̀ ni bàbá wa sọ pé one million lówó òun o àfà àfà ọ̀fà yẹn mo ti fẹ́ sọ̀rọ̀ wọn ti pẹ́ wọ́n máa ní kí n má sọ inú wa bí mi sínú inú bí mi sínú bọ̀ tí mi sọ bí pé inú bí mi sínú pé ah, mo fún yín ládùúgbò owó ìkáṣì ẹ tún sọ pé iye kan báyìí lówó yín bóyá wọ́n sọ fáwọn náà pé òun wà lọ́wọ́ ẹ sọ bẹ́ẹ̀ fún un ó ti yẹyìn àwọn tó pè mí abẹ́jẹ́ pé elérébù ni majority of the àwọn olè náà máa ní náà bá ti gbàwọ́ mi lẹ̀ ó lè jẹ́ fún àfihàn náà máa ní kọ́dá padà fáwọn ṣé ti yẹyìn bẹ́ẹ̀ anyway já máa sọ̀rọ̀ wa lọ. àdá hmm. kèsì rú o but I want us to call a spade a spade okay tó bá dẹ̀ ti yé yín pé Mohbad o òun ló pa I mean Wùmí o òun ló gun pa face to face gbogbo ni mo ṣe sọ pé ẹ jẹ́ kán lọ wò ó ẹ ti wà ní ẹ̀jẹ̀ wọn ni wọ́n gun láyà tán bá gúnyàn láyà bó ṣe wà mọ́ṣúárì yẹn náà tó lọ ẹ̀zúmù pé ẹ máa ṣìdá pa ń bẹ̀ bàbá fúnra rẹ̀ gan sọ pé o lápá láyà pé àpá yẹn bí wọ́n ti fún lápá pàpà tó ń rí lára ẹ̀ pé àyà ló wà bàbá sọ nínú kí ló ń tẹ ń hàn àwọn fídíò yìí ẹ̀yin wèrè yẹn ló ń dìlítì fídíò ti ń dìlítì àwọn fídíò tó yẹ kó go viral lórí social media for now tẹ ló ń dìlítì ẹ̀ may almighty god judge you nínú àwẹ̀ àti nínú àwẹ̀ ramadan kí ọlọ́run tó dá ayé àti ọ̀run gbogbo ẹni tó lọ ń dìrìtì àwọn fídíò tá à ń sọ pé mo rí if ń sẹ̀tì fún wọn One wọn dẹ̀ wọ́n ń dìrìtì ẹ̀ sọtí gbogbo ẹni bá ti ń dìrìtì ẹ̀ kọ́lọ̀ bá wa dìrìtì yín kúrò ẹ má dìrìtì ẹ̀ don't delete it láyé John, la wà ayé John, yẹn ní bìgínì yẹn ni àwọn iṣu yẹn you will understand not just now táwọn èèyàn kàn máa rí nǹkan lórí èrèfé wọn kàn máa sọ lórí èrèfé ìtàn sọ nísìnyí náà kàn máa sọ ẹ punch sọ pé o paper sọ pé o kìnnìkan sọ pé o ìgbádà sọ pé o nígbà tí ń gbà náà ń kọ́ tí wọ́n bá ń protect ìyàwó bàbá Mohbad wọn ò máa protect ẹni bò wọn ò máa protect ìyá Mohbad anyway bàbá ìyá Mohbad gbogbo ohun tó fẹ́ sọ tó mọ̀ for your own good for your own safety Go to TBC once again and explain yourself to them, to them for the whole world. So nítorí bàbá Mohbad mú Abuja, àwa náà ní kó apàdé àwọn tó ní kó lọ sí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. Ìwọ náà mú So eh, lè job by lawyer kan because our presenters náà wọ́n dàbí lọ́ọ̀yà lawyer ni. Torí bẹ́ẹ̀ tó bá ti rí pé don't go to ìgbà tó ń lọ sọ́dọ̀ ẹ opponent ẹ opponent ẹ tó ẹni tó speak fún fún opponent mi opponent ẹ ṣètìyé don't go there you can go to TBC explain yourself tell all deep details because lot of gbogbo nonsense bàbá ìyá Mohbad ń so. sense wà ń bẹ ọmọ yẹn òótọ́ dẹ̀ ni ẹni tó òkú tó bá ti kú máa gan ni although ó depend ọjọ́ tó bá ti kú ṣùgbọ́n tó bá sì wà ní tí life sì wà lára ẹ̀ ó possible kó má ti gùn ìyẹn lọ́rùn Mohbad Mohbad ò tí ì kú bọ́n ṣe sọ kò tí ì kú tí ò ṣe pé bóyá ó ti sick ti pẹ́ tó kàn déédéé lọ still dead òun dẹ̀ ló sọ níjọ́ yẹn tó sọ fún wa pé òun sọ fún àwọn ọgbà o òun sọ pé ṣé o mọ lágbájá káwọn lọ bẹ́ẹ̀ wọ́n ti lọ bẹ èèyàn wọ́n lọ káàkiri ó ń gbìyànjú láti fẹ́ lọ bẹ àwọn èèyàn kíkà lọ bẹ nìyẹn bàbá eh, Mr. Lọ́ba ẹ sọ fún ìyàwó yín náà tí ó wà nílé yẹn ṣọba lójú àbí. kò nídìí gbogbo nǹkan tí ẹ bá jọjọ sọ ní tẹ bá ń sọ náà ní ọ̀rọ̀ tó bá ti fún fèrè ní fèrè máa fún jáde tẹyìn náà bá fún fún náà á sọ jáde so fèrè ní ẹ̀yin méjèèjì the same thing lẹjọjọ ń lò sásò kò lẹ ń lò the same sásò lẹ ń lò. fún fídíò yìí ẹ̀yin èèyàn lọ máa go back to the story of beginning but Wùmí náà wọ́n ní pé kó lọ ṣe DNA test go and do your DNA test tí torí ó dà pé ìjọba gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ti fọwọ́ sí pé go and do it àdó either you do your DNA or not the baby belongs to Mohbad that's what I want to that's my own conclusion now if anybody said the baby should go it's a waste of we have it's as I we are just eh, akànṣe lásán ọlọ́run má jẹ́ àṣe lásán pẹ̀lú gbogbo ẹjọ́ ta ròròrò yìí a wá jẹ́ pé a kàn ṣiṣẹ́ fún bàbá Mohbad lásán bá ń sá ni wọn kò dẹ̀ lè mórí bàbá Mohbad ṣe bá rí alọ́ba bó ṣe wà kò ní mórí ìjẹ́ ó kàn bó fẹ́ kàn fẹ́ máa ṣe bí ẹni pọ́ọ̀ṣì dísè ẹ bá ti rí náà ṣe aago wọlé kúdílé gbé wọlé kúdí lára ìyàwó oníyàwó àwọn arẹ́rìn ó máa ń ṣe bí pọ́ọ̀ṣì. anyway èmi ò kúkú mọ bó ṣe máa ń ṣe bí pọ́ọ̀ṣì ṣáà anyway you know that i no dey i no dey form i am a form. mo dẹ̀ sọ pé mi ní mu ọsàn lórí gíláàsì mo dẹ̀ tún ti mu ọsàn yìí. Hmm, bàbá Mohbad ọlọ́run rí oníkálukú mi bá yín jà o bàbá Mohbad ọlọ́run gbọ́ ifun gan àwọn bókì jésù tó ń ṣiṣẹ́ yẹn kán máa ṣe àní pé kán máa ṣe bò mọ̀ ẹni bá tún ṣépè fún Liam a máa ṣépè fẹ́ nìyẹn a máa ṣépè fún bàbá Mohbad a máa ṣe ìpèdè fún bàbá Mohbad tí Wùmí bá ti ṣe kó gò fọ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti ṣe kó gò fọ it ẹ mọ̀ pé mo sọ but those children stop cursing them kó ṣe pé kankan téèyàn bá ṣe ẹ secretly tó bá fẹ́ gbàdúrà tẹ́nìkan bá go after your child kò sí nǹkan kan tó aburú kan ò ní ṣe ọmọ mi ó ṣe yín my daughter go to school aláṣeyọrí làwà ẹni bá ní ká má ṣàṣeyọrí ni ò ní ṣàṣeyọrí tí tó bá dẹ̀ ẹni tó bá dẹ̀ bímọ títí o máa fi padà sọ́dọ̀ ọlọ́run ló máa ṣiṣẹ́ ọmọ kọ́mọ yẹn ti dàgbà kó ti wọ fifty years àwọn tó ní àwọn bàbá tó ti pé seventy yẹn táwọn ìyá wọn bá ṣì wà tó bá ṣì wà ó sì máa fọwọ́ lé lórí ó ì máa máa gbàdúrà fún báyìí ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so iṣẹ́ ọmọ ọlọ́run ní jẹ́ kí iṣẹ́ ọmọ iṣẹ́ wa lórí ọmọ ọlọ́run ní jó tán iṣẹ́ ọmọ oníṣẹ́ wa lórí ọmọ ọlọ́run níjó tán tó bá ló ti ṣàṣeyọrí bóyá ọmọ ẹ ti goals iṣẹ́ wa lórí ọmọ òní tán so don't talk don't say what you don't know. ìyá Mohbad please torí ọlọ́run ìyá wa bá wa tọ̀ mọ́lẹ̀ sí ṣùgbọ́n you say you are going to be fifty soon it's not a joke o. Oh ó tún ti fẹ́ gàbà àkàbà fifty àwọn àbúrò wa but help us go to TVC say whatever you know be truthful this time around má wojú ṣe mọ́ it's your son o if you don't say the truth you be just be a, a you just be a loser ṣé o mọ̀ pé kì í ṣe pé a fẹ́ bá ẹ pín owó àbí o fẹ́ bá pín nǹkan kan nígbà tí pé bóyá abá bí ọmọ náà àbá bá fìkúnlẹ̀ àbí ìkúnlẹ̀ wa àbẹ́jẹ̀ wa ni àbí ó jára lé wa bọ̀tì ọmọ celebrity ló wà ní àti pé we speaking for ourselves we want good thing and again you find favour from the lord because wọ́n ṣe sin ọmọ yẹn tí wọ́n fẹ́ràn máa sọ pé òkè ọmọ yẹn bó ṣe sin yẹn kò ní padà wá sáyé mọ́ àbí kí wọ́n lọ ẹ̀dínmẹ̀ kí wọ́n gbé kéèsì yẹn sókè lẹ́ni ẹ máa ti gbàgbé wá ti move on wá ti wá owó kéékèèké tí wọ́n bá fún ẹ wá ti lọ́ máa fi tajà <clears throat> àwọn èèyàn ti play lórí intelligence. gbogbo nǹkan àti rí bó ṣe rí wọ́gbọ́n ò ní mọ̀ how continue <coughs> how did more you look the less you see with you, but you find it's a favor also for you to know the child was being given to you by God. And despite the boy sin against God, and you young guys also are sinning every day, lying to the whole world, the Lord still love you because of fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe polonúkúwàdà. Tell us what exactly what happened, what you know about Wunmi, what Wunmi told you. It doesn't mean that there, there's nobody can deceive pé you are not going to get part of the money from Mohbad kò ní lè jọ rárá ìdá o ṣe o bàbá ẹ̀ tọ́jú ẹ o ok mhm. bàbá ẹ̀ náà máa get owó ṣó ti yé but ìdá bàbá ẹ̀ gan ló ní àbí kò ní òun ló tọ́jú ẹ̀ dàgbà òun ló gbé fún so bó ṣe jẹ́ náà nìwọ nothing nobody can nobody can deny you from the right from taking from you being affected positively nípa wẹ́ẹ̀tì àti nǹkan tí ọmọ ẹ ṣe sílẹ̀ but say the truth because it's your child ìwọ gangan ló dẹ̀jẹ̀ lé lórí nígbà tí ó ní ọjọ́ kan tí ìwà àti ẹ̀ máa jọjọ́ ń wà tí anybody bàbá ẹ̀ ò ní síbẹ̀ ìyẹn to tó wà nínú á wà nínú ìwọ nìkan ìwọ nìkan ló máa ń bá sọ̀rọ̀ bóyá ńgbà tẹ́bi bá ń pa àbó jẹun àbó jókòó tẹ̀ mọ́lẹ̀ nínú ikùn ẹ̀ ó ṣe bákan arún bákan pàtó ńgbà mi ṣó ti yé bẹ́ẹ̀ ó tó bá tún wà ní labour room tó bá jẹ́ nílùú òyìnbó wọ́n máa ń pe ọkọ síbẹ̀ pé kó wá wo bí ìyàwó ẹ̀ ṣe ń labour so a lè fi pain yẹn a lè mọ value ọmọ yẹn ṣùgbọ́n ní nàìjíríà kò rí bẹ́ẹ̀ wọ́n á jẹ́ kó bímọ tán ó ti yé bẹ́ẹ̀ kan tó jẹ́ kẹ́ni yẹn wọlé so ìwọ àti ẹnìkan ló wà nígbà tóun náà wà ní pé tó bá ń bọ̀ ọlọ́run lè save ẹ̀ ẹni tó ọmọ tó ń fẹ́ bí náà ọlọ́run ló máa yọ wọ́n tó bá fún ìdìmọ̀ ọlọ́run náà àkàìmọye tó máa ti fún pa nínú tó máa ti kú ẹlòmíì ní steel so ẹlòmíì ní ọjọ́ tó máa bímọ yẹn ẹlòmíì yọ lọ sọ́run so I still look at that mo sì fi ọ̀wọ̀ yẹn wọ̀ ẹ́ ó ti yé mo fi ọ̀wọ̀ yẹn wọ̀ ẹ́ and i'm not doing it because tó bá gbowó mi sọ pé kò wá fún mi bẹ́ẹ̀ mi ìdẹ̀ gbowó lọ́wọ́ anybody rí mi ò gbowó lọ́wọ́ yín kò sí mi ò àbí mo ẹgbọ́ platform mi kan sọ pé kì í ṣe pé tí wọ́n sọ pé ẹ̀wọ̀n ò fún mi lówó ọlọ́wọ̀n kan wọ́n ṣe mí lóní bára mi àti pé àwọn tajọjọ ja tajọjọ ń jà tó ń bọ́ lọ́rùn jà àwọn náà ni ẹni tí ó jẹ́ pé ó dára wọn dúró tí wọ́n máa bìlí pé nobody will try to do anything to you ah okay wọ́n tún ti restrict account mi okay wọ́n ti restrict account mi like okay wọ́n tún ti restrict account mi no problem okay ẹ tún ti restrict account mi kò sí problem mo ti rí sign ẹ ni o mo ti rí sign of restrictment yẹn no problem. so ìyàwó ọlọ́ba má lọ bá stop bó ṣe gbé ọ̀rọ̀ ẹ gbé ọ̀rọ̀ ẹ náà fún ìyàwó ìyá àwọn jésè kan máa kan bá ẹ dí pẹ̀lú mo ti rí sign yẹn wọ́n ti restrict account mi again gbogbo ẹni tó ń ṣe orí ẹ̀ máa tó burú k1 ìwọ ni àtàwọn fans àtàwọn tó máa ń bèrè pé wọ́n ń support on lawfully. no problem so àbí wùmí àbí àwọn bóyá àwọn tíìmù. Baba Mohbad dẹ̀ ni bàbá Mohbad tí àwọn tíìmù ẹ bá flag show máa ṣépè fún ẹ máa ṣépè fún ẹ kéèsì yẹn á dàrú mọ́ ẹ lọ́wọ́ wọ́n máa fún justice máa wà fún Mohbad but ò ní gba ṣe ń gbá because your secret will be leak ṣé mo pé ta bá fẹ́ràn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ á kàn pa ẹ̀ṣẹ̀ rẹ̀ á gbójú kúrò lára nǹkan tó bá ṣe tí ò dáa ṣùgbọ́n ta bá bẹ̀rẹ̀ sí í sọ ẹ̀ṣẹ̀ síta you see that àwọn ayé náà máa rí nǹkan tá a bá rí bẹ́ẹ̀ ni mo sọ àwọn tó rí Facebook lè má rí wọ́n lè má sọ sí bọ́ ta bá sọ lórí platform yìí they going to see it To bá gbọ́ pé they go see am they go see. So fun wọn kán bẹ́ẹ̀ búlì ìyàwó ẹ̀ tó wà nílé to tó to mo mọ̀ tó mọ̀ kí Mohbad níjọ́ tó kú. kọ́ ọmọ ba lè fún ọ kọ́ ọmọ rẹ kó ba lè fún orílẹ̀-èdè wa ní ìsinmi àti àwọn ènìyàn ní ìsinmi Sister Mara kódà ẹni tó bá lọ́kọ àbó ní ẹnikẹ́ni obìnrin àbókùnrin tó ń ṣe yamayama nígboro kọ́ wọn kán ba lè fún àwọn èèyàn ní ìsinmi kọ́ àwọn ènìyàn rẹ kán má yéé dààmú orílẹ̀-èdè mọ́ àwọn ọmọ tí wọn tó ń dààmú àwọn èèyàn tí wọn kọ́ wọn terrorize orílẹ̀-èdè wọn ba orílẹ̀-èdè jẹ́ wọn ṣoríṣiríṣi yamayama mo bá ti wá wọn máa sẹ ṣé o mọ̀ pójú àlá náà máa ti rìn gangan. ṣe rí pé ọ̀rọ̀ yẹn ò pọ̀ púpọ̀ ọ̀rọ̀ yẹn mo wá fẹ́ sọ fún yín. ṣé ara àwọn èèyàn tó bá fẹ́ ṣekú pa àwọn èèyàn ní orílẹ̀-èdè nàìjíríà yẹn àwọn killer expatriate expatriate killers àwọn expatriate killers they do some things to you that's why when game is coming around you you don't allow people to game anyhow and try to àwọn the evil drivers to to score nonsense around you into your net because they want to show you they play the game to the level that they want to cover up all things wọ́n bá ṣe wọ́n ní jẹ́ kí ó show they will see complainer at the end as, a, as an accuse. that's it. ọ̀rọ̀ tí mo sọ yìí mi tí èyí bàbá Mohbad but àwọn èpè tó ń ṣe fún ìyá Mohbad yẹn náà ti pọ̀ jù ọ̀rọ̀ Nàìjíríà ni ò kẹ́nìbọ̀dì má kàn láti beginning of this issue làwọn kan ṣáà ti ń wá láti cascos cascos cascos use this boy to cascos bóyá òǹgan ni wọn ṣe tètè ni wọn ṣe tètè ṣe anyway the autopsy will be out very soon less than two three weeks month tó ń bọ̀ yẹn náà ni a máa gbọ́ kókó wọn náà máa sọ fún wa bó ṣe jẹ́ nítorí ẹ̀yẹ mi gbangba kedere ni wípé ìyá Mohbad òun kọ́ ló pa Mohbad o ìyá Mohbad ẹ̀ lòun lálàá òun pé Wùmí níjọ́ yẹn kẹ́ lè mọ̀ pé ara fún ó lóun láàlàá bàbá Mohbad náà dẹ̀ tún nínú bìgínì ẹ̀ lọ́jọ́ yẹn wọ́n ní ṣó rí sáìn kọ̀ọ̀kan ó yẹ kó lè rí sáìn àti ìwúmá as a man of God ó ní nǹkan tó ń kàn lálàá níjọ́ tó ń kó nínú ilé ẹ̀yẹn náà ni pé òun rí i pé ẹnìkan gbé ìbọn dání wọ́n ṣùtì òun yes ó lóun rí i pé ẹnìkan gbé ìbọn dání wọ́n ṣùtì òun bàbá Mohbad sọ ìyá Mohbad sọ wípé òun láàlàá pé òun kò rí ọmọ òun lójú ràn tó ṣe fèrè lẹ́yìn pé òun pè pé Mohbad ń kọ́ ó ní Wùmí sọ pé iṣẹ́ ẹgbọ́n nǹkan ni gbó wà kó ń sùn but before the ìgbà yẹn ó ti kú nìyẹn ó ti kú ní ìyá Mohbad torí bọ bàbá Mohbad ó lóun ti rí lọ́jọ́ sátọ̀dé ó ní sátọ̀dé yẹn náà ní ṣé sátọ̀dé mọ́jú sunday ló lóun lálá yẹn kẹlẹ̀ mọ́ pé mo fọ́lù ẹ̀bọ́ mátò mọ́ba ó lóun láàlá pé wọ́n yín ìbọn fóun ó ní bọ̀dé lójú àná yẹn ó lóun ò wá mọ̀ pé bọ̀tò òun ò kú o pé lójú àlá yẹn lọ bò ó ní big nínú interview ẹ̀ kan náà ó lóun ò kú ó lóun ò kú ìgbà tí ìyàwó orogún ìyàwó bàbá Mohbad fẹ́ máa ṣe yàmàyàmà ní corona inquest ìyàwó bàbá Mohbad yẹn wọ́n tì wọ́n nu toilet wọ́n lọ tì mọ́nú ilé pé kó ṣọ́tọ̀ kó lọ dákẹ́ nínú nínú ìgbà tó ń ṣò court case yẹn níjọ́ yẹn ní first one òun náà ló ń mẹ́kẹ̀ ẹnu gbúlúgbúlúgbúlú gbúlúgbúlúgbúlú yóò yàn dá sí ọmọ orogún ẹ̀ kú ìwọ ló fẹ́ máa gbà wájú ló bá máa gba ẹ̀yìn ìwọ dẹ̀ kọ́ ló tọ́ dàgbà kódà kì í ṣe ìwọ gan ni kì í ṣe ìwọ ni bàbá Mohbad kọ́kọ́ fẹ́ ó ti fẹ́ nìkan kó tó wá fẹ́ tó lé lọ tó lòun lé lọ nítorí Mohbad but ìyẹn náà irọ́ náà ni ó fẹ́ ló kàn fẹ́ ìyẹn ò kàn lè jáde wá sọ̀rọ̀ ni ẹ̀mí mọ́ sọ fún mi pé ni ó kàn ń sọ̀rọ̀ kó lè dùn ni bàbá Mohbad anyway gbogbo yín pátápátá ẹ ronúkúwàdà torí ìjọba àrùn kù sí dẹ̀dẹ̀ ẹ ayé yìí ayé ni rọmọ bí orin mùsùlùmí ní ayé ni rọmọ o. ọrùn òkèèkè o bọ̀dá onírọ́ àǹtí aláṣẹ́wó ayé nírọ́ mọ́ ọrùn òkèèkè bọ̀dá onírọ́ ayé nírọ́ mọ́ o ọrùn òkèèkè o bàbá olè ayé nírọ́ mọ́ ọrùn òkèèkè bàbá onírọ́. Hmm. now mo ti fẹ́ máa lọ mo fẹ́ sọ nǹkan kan fún yín ní mo wo fídíò kéwọn kan níbi tó ti ń ṣàlàyé náà ni pé Hmm. <sighs> <sighs> ó ní let me play it ó ní àì Mr. ó ní is a ó ní is an illiterate. Hmm. Only is an illiterate Only I did the visa for him. He couldn't. He doesn't know how to read and write. <sighs> No girl. But you got to move as a coin. Only he doesn't know how to read. He doesn't know how to write. Mm-hmm. The Bible says your gift will usher to the front. I want to read for you K1. Proverbs chapter 18, verse 16 to 17. A gift open ways. A gift what? Open ways. I usher the giver unto the presence of the great in a lawsuit. I mean, a lawsuit. The first to speak seems right until someone come forward and cross examination and cross examination. The koko, the the main place tí mo fẹ́ sọ òun náà ni pé your gift usher you to the front it's not your education this time around it's biblical the man doesn't go to school but let me tell you something ní ìlú South Africa all their language officially they make it official South Africa one ní different language African Zulu a lot of language like that all of them officially approve to their system number one gift usher people to the front it doesn't go to school But he has a gift. Ayokunle has a gift. Proverbs chapter 18, verse 16. A gift opened the way and ushered the giver unto the presence of the great in a lawsuit. The first to speak seem right until someone come forward and cross examination. And cross examination. This time around, that's why you see a lot of people. It's good to be educated because these days we travel abroad. Anyway, where well, our education started from European teachers how to educate us. I'm sorry to say this. We are being educated by the whites. Education is from the whites. But God is not educated. Read my lips. God is not educated. Nobody can educate God. But your gift will usher you to the front. And that's why you see great country, they are also developed. They are great because they developed gifts. When they see you with gifts, the language you speak, the education is just like a language you teach something, but you have a gift, it's a gift, that gift is automatically deposit into you by Almighty abínibí ni wọ́n ń pè ó yàtọ̀ sí ability abínibí is better than <laughs> education and that's why a lot of people go to school today they are they come back to learn wàá máa gbọ́ tó bá ti parí university to ti parí masters you are go to go and learn and tó wá learn ló ṣe máa wọ́ṣẹ̀ àwọn to the front the gift now tó wá ṣe tó ṣe wá develop it's good to be educated just to speak to read and write but kéwọ́n. Okay, your video yẹn ti pẹ́ gan ẹ ti miss yarn for long nínú video, yẹn náà ẹ tún sọ fún àwọn èèyàn pé ẹni tí a bá sọ pé yóò ní démúrítàlá kò ní démúrítàlá pé ẹni tí ò bá mú ba ló ń pọ̀ bá ṣeré Video yẹn láti 1990 bí nǹkan kan thirty something years ago lẹ ti máa ń halẹ̀ máwọn èèyàn pé wọn ò ní démúrítàlá ìyẹn mi pé petition lẹ máa fi ba ayé wọn jẹ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ ìwọ̀n ọ̀pọ̀lọmọ yín but you can see that today á fi dà ni ìdà náà tẹ fi ń pinrin nígbà yẹn sìn ó ti dèébù o àfìfìdà pinrin àfìfìlà hmm, pinrin ó kọ́kọ́ dé àfìlà ah, orí agbára ni nígbà tó dẹ̀ yá sí ó dèébù ni so be careful are you talking about education it's not educated you are the one that helping you always abuse people and ẹyin gan you know let me tell you something k1 this time ara yín èèyàn òyìnbó tí k1 yẹn mọ̀ pé k1 is very well when he's speaking and it's a gift some people K1 is not a graduate. K1 is, uh, is an illiterate as well. But, you know, it's a gift. You know, you know, writing and reading and speaking that language and speaking that English is a gift. And let me tell you, there's no how. Despite Yayon Kunle is not educated, he's, I think he, he live in Dublin and London for like six years near ìlú United Kingdom. And he make money there or in that place is not speaking English. But some people who speak English, who can speak and spoke, <laughs> and spoken tire, mm-hmm. They cannot give you what is given. Okay, he go to school is good, but this he, he doesn't go to school because, um, maybe because of his background, because of uh, the mentality uh, of the our ayé ìgbà yẹn àti pé condition of the family. Okay? A lot of whites not you law school wa. Tán dẹ̀ somebody. But èdè wọn òyìnbó ni wọ́n máa sọ òyìnbó. A lot of okay you pay pé wọ́n máa mọ̀ ọkọ náà ni kò sí bó ṣe lè primary no lọ. He has been in their system for long. But read, read and re, writing and reading, eh, it has it started from uh, uh, from whites when you even look at Jesus Christ ẹ máa rí pé gbogbo language tó fi ń kọ nǹkan nígbà yẹn gan bíi kéwú ni tẹ bá wo kéwú gan àwọn èèyàn kàn sọ ọ di nǹkan tó ń wá ńlẹ̀ ni àwọn èèyàn kàn kọ nǹkan kan sílẹ̀ nígbà yẹn náà ni just do it like this put it this way and then they become words they now teaching people pé ọ oh, tá a bá máa fọwọ́ júwe báwo la ṣe bá máa sọ̀rọ̀ tá a bá máa lè rántí báyìí báwo la máa ṣe ṣe people started let us do this to educate ourselves So education is by people from people. I mean, it's by people coming from people and to the people. When you have it, it's good because you'll be able to communicate these days, especially nowadays. So, but that time, yeah, education means nothing. And that's why also it's being written in the Bible that your gift will usher you to the front. They never said, although it's also written in the Bible that do if you don't have education, if you don't have knowledge, not education, they don't call it knowledge they don't call it education there they call it knowledge if that you don't have knowledge you should try to borrow it learn and buy pay money to learn okay so i'm not saying but a lot of people k one, you are gifted when you are speaking you speak very well but eh, you know, ẹ̀yin eh, náà eh, ẹ ẹ ẹ She ẹ ṣe jáde secondary school ni ẹ jáde secondary school had a real amount of money tí ò lọ tí ò parí secondary school ṣe rọnà about kì She ṣe rọnà o ṣẹ́sẹ́ pé ẹ máa sọ pé you are the one gbogbo àwọn ọmọ yìí tó bá ti kàwé lẹ̀ máa máa gbé síta ọ̀tá wọn yẹn kì í ṣe pé ẹjọ́ wọn ààbọ̀ anybody ó ti yẹ ní mẹ́yẹn. ìlú South Africa gbogbo èdè wọn ni wọ́n gbé síta gbogbo èdè wọn pátápátá ni wọ́n ń lò ní official honestly tó bá dé bank kó má mọ̀ kan kó má mọ̀ kan àwọn wọn ti gbéyàn síbẹ̀ because wọ́n mi lè pe there is something that cause all those things you know lẹ́ni ó ti di wàá máa gbọ́ pé she read very well but she speak very well she read very well you know she can do this and she can learn too so fúnẹ́ gan àwọn tó kọ́ wọn yẹn náà wọ́n bá wọn jà o anyway owó ọpọlọ lòyìnbó máa tún san alright the white tán bá rí ọmọ kò sí bó ṣe gbóyìnbó tó tán bá rí pé kò ní kò ní nǹkan kan lọ́pọlọ ẹ mọ̀ pé lómi lè gbé ìbò gan kò lè ní nǹkan kan lọ́pọ̀lọ́ ṣó ìbò yín gan tẹ́ ń sọ ṣáà lè fò ìbò kọrin ni tó bá wù mí máa fò ìbò kọrin o tó bá wù mí máa fò ìbò kọrin <laughs> ṣẹ́yìn lè fò ìbò kọrin bíi ti arúgbó ṣọ̀lá ni àbí bíi ti àìlá ọmọwúrà ni hmm, ọdọ òwò náà ti fò ìbò kọrin rí na jẹjẹjẹjẹ I sit down for my house ẹ̀rí pé kò flow dáadáa na jẹjẹjẹjẹ i see down for my house somebody bought me a newspaper o oh. the road beside the Ayinde Wasiu die ayé ayé ìjẹtẹjẹtẹtẹ ẹ má jẹ dàgúrú ayé ìjẹtẹjẹtẹtẹ ẹ má jẹ dàgúrú ayé. Hmm. only gift now and let one wá sọ pé passport yẹn bá why will you collect the passport you deny the passport area don't deny that i know you collect people passport to go ti di millennium yìí o lè wá stop ẹ̀ ń sìn bọ́n gbogbo 1992 yẹn tó sọ pé ó sá lọ yẹn orí orílẹ̀ máa ń lù náà passport olúwọlé ń gbà yẹn àbí bẹ́ẹ̀ kọ́ 1990 hmm. 92 òun gba pásọ ọba máa dìnnà ẹ ó déètà á wàsíù ẹ̀yìndé á aláàjì wàsíù ó máa ń pa irọ́ number one anyway wọ́n ní ká jẹ́ kí peace rè no problem peace náà ni o peace nìkan. Mm. ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń visit website wa ẹ máa bá wa rajà ńbẹ̀ ẹ ọ́dà nǹkan ah, báàgì wa aṣọ wa ẹ ọ́dà wa oṣù ti parí o. Hmm. ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣàánú fún àyàn kúnlé Mr kúnlé àyàn lọ́wọ́ ẹ ṣàánú fún máa yẹn ẹ jẹ́ kó ní mọ́tò ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ business bẹ́ẹ̀ ni bí mo ṣe wà yẹn strong block òkè náà máa ń fẹ́ jẹ́ níwájú ìṣèlú bábélì k1 ni ó máa ń fẹ́ di òkè ìṣòro fún àwọn èèyàn kì í ṣe rọ. Hmm. ó yá ṣe ti order ni from United Kingdom ẹ̀yin tẹ́ bá ń jealous tẹ́ máa ń díyàn lọ́wọ́ tẹ́ máa ń díyàn lọ́nà ẹ má wá sórí website mi ẹ jọ ṣé mo pé mo máa ń bọ mo máa ń mo máa ń fi yín sílẹ̀ sáyè yín ni ó sì yẹ yín hmm. mo máa ń fi yín sílẹ̀ sáyè yín ẹ má dẹ̀ restrict page mi o tẹ́ bá fẹ́ kí n ṣépè ṣe àmọ́ ti sọ pé kẹ́ má mi ò ṣépè fún yàn sí mi ì ní ṣépè fọmọ yín o ò má ṣépè fún yín tẹ́rùlé àgbàlulẹ̀ so don don gbọ́wọ́ lé ògo mi má gbọ́wọ́ lé péjì mi tó máa ṣòfò dànù ni. gbogbo ẹni bá ló máa gbọ́wọ́ dínà mi tó ló máa dàbí òkè fún mi ọlọ́run bá mi bí gbogbo wọn wó lórúkọ jésù gbogbo àwọn ẹ̀dá tó bá ló máa dí mi lọ́wọ́ máa dí mi lọ́nà ọlọ́run bá mi bí wọn wó ní orí Facebook ń bí káwọn èèyàn wà kó máa bá tìyàn tó bá tìyàn tó bá tìyàn jẹ́ bá kó dúró tì gbé ẹ̀hún lóhun tó ṣe yóò dà ẹran ẹran àyàn náà wọ̀ lọ́wọ́ ó ti yé ẹran lọ́wọ́ lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ. dark man very dark boy àbí dark man àbí dark boy mi ti mú wọ́n máa filẹ̀ o ṣùgbọ́n ó ti ń communicate àwọn kan tí ń ran níṣẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan bó ṣe wà nínú custody yẹn àwọn tó kàn máa dárúkọ pé òun ló ní kán tí wọ́n lé ó lè má jẹ́ òun àtẹ́yìn example rèé nígbà tí wọ́n fẹ́ sùn mí sí kóòtù ní Canada ń bì somebody has to come and the person go go me ò ṣe because they want they they they pay it was to stop me fún iṣẹ́ tí àwọn èèyàn ṣe yẹn ṣe ti yẹn to stop me that time somebody have to represent the people who actually behind it you understand so if they are measuring to do decay wọn come máa fi kẹwọn ni wọn máa filẹ̀ tó bá ti gẹ̀ẹ́tì nǹkan tó ń fẹ́ gẹ̀ẹ́tì tán torí normally tó ṣe wà nínú sẹ́ẹ̀lì yẹn wọ́n á ti gba fóònù nọ́mbà ẹ̀ àmìyàn kì í ṣe fóònù nọ́mbà ẹ̀ wọ́n á ti gba fóònù ẹ̀ sílẹ̀ so he will be ah, he will be studied the account will be his phone number will be studied <laughs> his, his phone number will be studied so everybody àwọn tó ní kó máa lè ṣókò séwu àtàwọn iṣẹ́ kan tó ti ṣe so I don't need to tell you many things and I don't need to say it when I even know fọ̀rọ̀ síkù bí àgbà tí gbọ́ ṣaláì gbọ́ ìyẹn bó ṣe jẹ́ o a lọ fọ náà a máa tún padà wá ẹni amáde náà nìkan là nílé wá bbss ṣó ti yẹ yín ẹ lọ sórí bbss ọ̀dà tẹ bá ti bá wà gbogbo ayé yín ò ní bàjẹ́ ti sọ ẹ. mo ṣe omi sí mo ti mo ṣe omi kan nígbà tí mo dórí Facebook yìí mo dẹ̀ tún ṣe omi láti two thousand and fifteen kọ́ ni fifteen yẹ̀wò mo ṣe omi sí àdúgbò yẹn I think it's two thousand and fifteen tí wọ́n dẹ̀ ti máa ń ṣe omi náà fáwọn èèyàn ti pé ẹ̀yin tẹ̀lé ń ṣe omi náà ẹ̀ máa kó ìnáwó hmm, ẹ kú ewu ọmọ forí sọ pẹpẹ ẹni tó ṣe bárìkà ló fẹ̀wù ya ìdùmàrèdọ́mọ̀ náà sì fàpá jóná ìyá jẹ́ ń gbọ́mọ òun ló bẹ̀rẹ̀ ìjà ọmọ kékeré. mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú kò tọ́pẹ́ kò tọ́pẹ́ yàdùn ní for herself don't worry. Hmm. ẹ kú ewu ọmọ forí sọ pẹ́pẹ́. So ẹni tó ṣe bárakà ló fẹ̀wé ya ìdùnmọ̀rẹ́dọ́mọ náà sí fapájúná ìyá jẹ́ ń gbọ́mọ o ló bá rí ga wọn gègègè. Hmm. kò lè ṣògo mọ́ lálárò pé sọ bí wọ́n ti rò ó ọba olúwa mi ò má gbọ́nà gbọ̀bẹ̀ ṣe ni wọ́n rò ó ké o ire kò ní dé mọ́ o èrò ọ̀tá máa dòfo. ọ̀gbẹ̀rí ní alẹ́ tìlẹ̀ Jésù nílẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣe ni wọ́n rò ké o ire wa kò ní dé mọ́ o èrò ọ̀tá ti dòfo. yes kí tó wá máa lọ ṣe rí on the twenty nine ló máa jẹ́ Friday ló máa jẹ́ ọjọ́ ìbí bàbá wa Bọ́lá Ahmed Tinubu President Bọ́lá Ahmed Tinubu but do you know what it's not going to be wọ́n ní àwọn ò ṣe kínní pé ẹjọ́ tó wà níwájú Ọlọ́run kò jẹ́ ẹjọ́ sìgá àti igbó and I love that àǹtẹ bá dẹ̀ wò dáadáa ẹ rí tí màmá wa let's listen to this. ọ̀gbẹ̀rí ní alẹ́ tilẹ̀ Jésù nílẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣe ni wọ́n rò kéèrò ire wa kò ní dé mọ́ o ibi tí mo fi fèsì màmá yìí mo fẹ́ sọ fún yín ṣe rí ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń hate on women now eh you are hating on women you don't even have forgiveness spirit don't marry woman o don't go and marry o marriage ò lè sàn ẹ́ tó bá ti tó bá ti ní forgiveness spirit let's listen to this mama our able vice president i mean first lady. for people who truly need it you know really very very important at least you know. kí ló ti mi yẹ edit kí ni ìlànà mi. I'm so glad that Nigerians we can help each other. This is. Nigerians the rate we are doing parties and all that going together, why don't you use the money to help your neighbor oh. until you know we can really get on our feet? So, and those are the things we have to look at. Uh, it's not that government has to begin to give food to everybody and asking, tasking. Uh, you know, I, I believe in really very, very important at least. You know, I, I'm so glad that Nigerians can help each other the rate we are doing parties and all that going to them, why don't you use the money to help your neighbor until, you know, we can really get on our feet? So, and those are the things we have to look at. Uh, it's not that government has to begin to give food to everybody and asking, tasking. Uh, you know, I, I, believe in social development and social yes, um... for people who truly need it. You know, and in the Bible, they even talked about in the times of Jesus, he said, The poor you will always have in the land. Mm-hmm. So, and it's for people whom God has blessed to help the poor. But now you don't even know who are poor. If you don't have ride a car, they will say they are poor. <laughs> If you don't have a, your own home, they say they are poor. Even all those people saying they are going to Japa or mm-hmm. they go there, what work are you going to do? You know. You see, I love this message, the first one, the first statement that said that Our Excellency, the First Lady of Nigeria, um, Olúrẹ̀mí, Senator Olúrẹ̀mí Tinubu. Um, talking about how to help others, the money people are using to be wasting, you know, that you can actually help others. That's what they do in abroad as well. That's what they do in abroad. That's what they do in abroad. They do it in abroad. And a lot of people will be mad. I know people are very mad. And it's even, in fact, since yesterday I posted it on my on my page. People are they are seriously mad about my because of that. Why would I confess type page me? But the má bá ti ń jẹ́ tó bá ń bínú nǹkan tó Is a good one. People just go. And again, do you know what? Mo dẹ̀ ti gbọ́ pé wọ́n ní the marriage yẹn, I mean, uh, birthday yẹn táwọn kan máa ti organize pé sí afẹ́ṣe birthday aṣáájú wà lórí oyè birthday ọdún yìí ó bá wọn lórí oyè kìnìkan kìnìkan. That's not what we àwọn èèyàn tó wà nílùú òyìnbó káàkiri wọn kàn máa ṣe happy birthday wọn kàn ṣe wọn ò ṣe bí a ṣe máa kàn ṣe gbogbogbò wọn máa wéṣọ owó wọn máa dẹ̀ wọn máa ṣe competition lórí gbogbo yẹn ẹ rí ẹ rí pé ọ̀rọ̀ yẹn gan èmi tiẹ̀ wá wò pé àbí systematically àbí bóyá mọ́mì gan fi system correct dádì wọ́n dẹ̀ gbé síbẹ̀ yẹn dádì láwọn ò ṣe ẹ̀yin tẹ́ máa wò pé ẹ fẹ́ lọ kọrin fún president abẹ́fẹ́ ṣe kéèkì abẹ́fẹ́ ṣe nǹkan kan tẹ́ máa máa fi system ẹ̀bẹ́ sòwò tẹ́ máa lẹ́fẹ́ award owó kan fún kiri kan láti lè <laughs> ṣàjẹ lóríṣiríṣi wọ́n ní ó tì o there is no time for that we want Nigeria to be better we want to you know really we want to be like our bro. í ṣe ojoojúmọ́ náà máa má kàn ṣe kéèkì ó ti tán kì í ṣe pé happy birthday o kì í ṣe pé wọ́n máa bẹ̀rẹ̀ sí í ṣe patí oríṣiríṣi ṣẹ́tírí ọ̀rọ̀ tó ń sọ yẹn a lot of people ló má dín torí ẹ̀ o táwọn ẹlòmíín máa ti wò pé sí olórin wọ̀nyí sí báyìí ẹ̀ á dẹ̀ fẹ́ lọ ṣe patí ó dẹ̀ kún lọ ṣe patí fún fún president o they don't do that in abroad our presidency all those people leading the leaders they don't do it even nígbà míì kan tí bá kàn ṣe happy birthday ó ta wa kìnnì kan kìnnì kan they see like what is wrong with this one you understand me they, they do they, they do their things kódà you know but àwa ti like fẹ́fẹ́ rẹ teach you and it's causing us a lot of damages harms in our system a lot of people ló máa rí kìnnì they want to be like wọ́n fẹ́ ṣe kéèkì yẹn wọ́n ti ń ṣe kéèkì tó gùn látòkè dé tó máa dàbí ọ̀pṣẹ̀ báyìí it is well ṣá so èmi like ẹ ẹni tó bá dẹ̀ ṣe hate on this our first lady the first lady of Nigeria ẹni tó bá hate on her you better repent you better repent because this thing wọ́n kàn sọ pé yóò make peace you got to make peace ó ti yé ọ̀rọ̀ tó ń dẹ̀ sọ ọ̀rọ̀ tó dáa ni gbogbo àwọn olórin yẹn ń sìn báyìí tó máa sọ pé àlè ṣeré lójoojúmọ́ ẹ̀yin náà máa ń tí ẹ bá réèyàn kan àjàjà ẹ̀yin ẹ máa ń fẹ́ túyàn dání wọn ò tún yín láwọn kan sọ pé pátí máa ń wà bọ̀ kì í ṣe lójoojúmọ́ minimize it because everybody want to make party every day every day every day Only fraud fraud ṣe poor. everybody ló fẹ́ pe olórin ilé òun fraud poor, and everybody want to be a celebrity They want to be a singer as well ah it's it's a good experiment I mean, good um, good idea that when you have the money instead of you wasting it tó máa fi ṣe kíní tẹ́ máa ṣe gbogbo fọṣọ tí oríṣiríṣi ra àwọn aṣọ oyin orí ó ó gọ tí ó gọ and people will be hungry àwọn yẹn kọ̀ọ̀kan tó wá tún wá wá sórí tán lọ ọkàn ẹnìkan wọn máa wo fídíò á máa wo Facebook láàrin wọn wọn ni come and see these people oh they are rich they are rich and a lot of people are crying for food lásán èèyàn máa ṣe ẹ̀yin celebrate yẹn ó tiẹ̀ bá yín wí dáadáa àtẹ̀yìn olórin wọ̀nyẹn náà ẹ má bínú kì í ṣe pé sọ pé kí wọ́n pa orin rẹ your kisses hmm. Hmm, bó ní èsì eyín bá lòun fìgbà mọ́ èyí tó ti fi sílẹ̀ ò lè parun gbogbo yín lẹ ní YouTube tẹ́ bá lọ play orin kan sìn tó bá wà lórí youtube tó bá wà lórí tó bá pé àkáǹtì yẹn wọ̀ monetize wàá máa gbọ́ pé ẹ̀ kí ló orúkọ ẹ̀ wàá máa gbọ́ pé ẹ̀ di òun violate mi because it's uh, the, the, all the uh, all their music have been monetized you know they getting money they having royalty all those things you making money you cannot be poor i'm not saying you should not work again but the way people are destroying the system by everyday party láti monday to friday party ni ilé àmùsí monday to friday wàá máa gbọ́ pé the there is no the booking is full eh, mo ti ní booking wo you know anyway ṣá nǹkan tí màmá yìí sọ mo respect yín o màmá wa bọ́lá eh, aya bàbá mi olúrẹ̀mí Tinubu màmá mi ẹ ṣe orílẹ̀-èdè yẹn ọlọ́run á bá wa tún ṣe gbogbo nǹkan tí ẹ fẹ́ kó dára bẹ̀ náà ọlọ́run ò ní jó bàjẹ́ àwọn èèyàn tó dẹ̀ ń sọ pé this ìjọba they want to be using the ìjọba to be oppressive people I read the eh, kinní kan wọ́n ní eh, ìjọba Tinubu want to be reading it I don't want to be they are not oppressing anybody o àwọn ọmọ Ìgbò yẹn gbọ́ irú broda Mike nígbà tí ìjọba tó lọ yẹn wọ́n mú ó níye eh, ọjọ́ tó lò ní DSS àwọn DSS wá gbé tó lò ní Abuja a lot of them like that so tó bá dẹ̀ ti dé wọ́n bá ti wọ́n á wo gbogbo kíní wọn wọ́n á dẹ̀ tó bá dẹ̀ ti yá tó ń ṣe kíní fún wọn tó bá máa jáde ó máa jáde ó máa strong ni yes irú very dark man yẹn ó máa strong sí ni broda magba tó dé ó kọ́lé ó ṣe oríṣiríṣi so ìyẹn bó ṣe jẹ́. Bye for now. Mo ń bọ̀ náà. Mo fẹ́ wo orí Facebook kí n tó máa lọ. News wo ló wà available? Mm. Mm. one thing ni mo like nípa one thing tí mo like nípa Bukky Jesse mo wọ̀dọ̀ Bukky Jesse ń sìn Bukky Jesse ṣì Bukky Jesse máa ń purọ́ bọ̀ tó máa moderate irọ́ ẹ̀ tó bá ti yá kàn ṣe bíi pé nǹkan kan ó ní tó bá fẹ́ yọ gbogbo fídíò kúrò ní fídíò ẹ̀ ìkànnà máa yọ kúrò video you know so <laughs> oh, good. Mm-hmm. Let me read something for you from Bukky Jesse platform. Me o hate you, Bukky Jesse. Bukky Jesse, you are doing a great job. Stop bullying the, that boy, that small boy, and those children, and Meya Mohbad. Hmm. hmm. You don't know, tó bá fall victim tó bá ní grace tó tí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ tí nǹkan táwa ń sọ tí ò bá ṣẹlẹ̀ sí wọ just give thanks to God let me read for you forty something minutes ago I have just been told who told you ìrọ́pọ̀ <laughs> wúkìwúkì ọmọ mi olórúkọ ọmọ mi dẹ̀ ló jẹ́ o hmm. okay I just uh, <clears throat> uh, I've, I've just been told that the beautiful okay bíi lady beautiful show I did on Sunday about Mohbad mom interview with the Punch has been removed but no retreat no surrender yeah. we <laughs> will do the chat again no retreat no surrender you want to redo the chat again you want to amend some things because you get some information and some people want to give you you you listen to this thank God you listen to correction don't bully them again those children don't cause them I tell you don't bully the child even the woman Papa Mub Baba Mohbad also they have a lot they have everybody has. in the beginning of the issue all of them wọ́n ti agree Wanted to move on pé yẹ ọmọ wọn yẹn ti wọ́n believe pé nǹkan tí ẹ̀ tẹ̀ tán But those people, I tell you, they is something lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. Ìlú tó ń jòjé ọ̀fà òjé wà ní kọjá ọ̀fà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ ó kọjá òjé. Okay? So ìyẹn bó ṣe jẹ. Let's. So we are not telling you guys not to. We are not telling people not to blog or we jealous of their this thing you can see that time tó bá boom ẹ rí pé lórí ọ̀dọ̀ tèmi náà you know so we just don't need to be careful. Mm-hmm. in fact epo petrol ti ń wálẹ̀ o five sixty nísìnyí o this is nine twenty so everything is getting down things are getting better yeyeyeye. Ye, ye. Things are getting better. For the Lord is on the throne. Things are getting better tíṣà gẹ́tì bẹ̀ta oya tíṣà gẹ́tì bẹ̀ta mo mọ̀ pé. Mm-hmm. Sister getting better, Sister getting better. For the Lord is on the throne. Things are getting better. Things are getting better. Things are getting better. Hallelujah. Things are getting better. Things are getting better. For the Lord is on the throne. Things are getting better ṣe rí fídíò yẹn tí Bukky sọ pé wọ́n yọ kúrò yẹn wọn ò yọ kúrò ó yọ kúrò ló fẹ́ tún ṣe ó máa tún jáde fún yín bí ọjọ́ ó fẹ́ aṣọ aṣọ fún yín. this place e dey hot e hot e hot e hot ẹ máa rí pé Bukky máa jáde tán ni ó máa tún wá fún wọn láṣọ oríṣiríṣi ó yá fún wọn ní ti ṣì nẹ́nẹ́ o ó wọn ní ti bè ó máa fún yín láṣọ oh god all <laughs> this this place this place they do me somehow in fact i dey tire i dey tire i dey tire i dey tire o. Oh. <laughs> Mm-hmm. Abidjan Abidjan Bye for now. Bye bye for now. Okay, so what's the problem. Mm. Wọ́n ní fún gbogbo nǹkan. Mm. <laughs> ṣé eré tó bá go viral yẹn àní àní delete ẹ o èyí tí ò go náà àní delete ẹ o àbí tábàbí pé one something. you know all the video tí mo ti máa ń ṣe I don't delete it even when I go to court they say I should delete some video I hide it <laughs> I hide it I won't bring it out again I hide it okay so I don't bring it because out of that thing tó máa lọ sí sẹ́ẹ̀mù delete ẹ̀ náà you can have something ó máa ní wonderful things kan tí àwọn èèyàn máa like nínú ẹ̀ but àwọn èèyàn bá bèrè pé ah, a lot of fumble a lot of wumble a lot of things you know àwọn èèyàn tí ó dẹ̀rùn ti ń gbárèrè wọn tààrà bá ti ń túra mú odò ti ń gbárèrè ó ti yẹ yín mẹ́rin ìyẹn bó ṣe jẹ́.